ومن تبعهم بإحسان إلى يوم الدين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أعوذ بالله من الشيطان الرجيم الذين أخرجوا من ديارهم بغير حق إلا إلا أن يقولوا ربنا الله ولولا ولولا دفع الله الناس بعدهم ببعد لهدمت لعلمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا ولينصرن الله من ينصره إن الله لقوي عزيز أعوذ بالله من الشيطان الرجيم الذين أخرجوا من ديارهم بغير حق إلا إلا أن يقولوا ربنا الله ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع أهدمت صوامع وبيع وصلوات ومساجد ومساجد يذكر فيها اسم الله كثيرا ولينصرن الله من ينصره إن الله لقوي عزيز الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور وإن يكذبوك فقد كذبت قبلهم قوم نوح وعاد وثمود وقوم إبراهيم وقوم لوط وأصحاب مدين وكذب موسى فأمليت للكافرين ثم فأخذتهم فكيف كان نكير lẹ́yìn ìgbà tí à ń lékún ọpẹ́ síwájú Allah subhanahu wa ọba tó wù nínú àánú rẹ̀ nínú bó ṣe fẹ́ rẹ̀ nínú agbára rẹ̀ nínú ìdẹ̀ra rẹ̀ ló wa lórí ó tún sẹ́wà kù lórí dáadáa ó fún wa nígbà láàyè abẹ́ àwọn ìkójọ mọ́jọ́ ọba ó kan ọlọ́run. gbogbo ìjírẹ̀bẹ̀ wa síwájú Allah subhanahu wa ta'ala nínú oṣù àlùbáríkà oṣù àdúrà yìí abẹ mọ́sàgbà bẹ̀ fún ọlọ́run ọ̀pọ̀ rẹ̀ mọ́sàjà àgbàláyé gbogbo àwa tí à ń ṣègbìyànjú lórí ẹ̀ abẹ kó jọ mọ́kọ́ tiwa o kó jọ kó ṣe ní nǹkan àtẹ́wọ́gbà ọlá ìpè méjì rẹ̀ ọlọ́run gbogbo àwọn tí àdìjọ máa ń jòkó láyè tí wọ́n ti dé ọlọ́mọsàbà sọmọdé ọlọ́run àwa tá a ti dé ọlọ́mọsàlẹ́kùn ìyọnu rẹ̀ fún wa gbogbo àwa tí a ní àwọn tí a lálàáfíà ọlọ́mọṣàlékún àlàáfíà ara sí wa àwọn tó wà lábẹ́lé àwọn tá à ń gbé tiwa káàkiri ọlọ́mọṣàlékún àlàáfíà ara wa ọlọ́àlú ọlá wíwẹ̀ jẹ́ bẹ́ẹ̀ rẹ̀ ọlọ́run. à ń tọrọ àlékún ìkẹ́ ìfọyàbalẹ̀ ọkàn fún gbogbo mùsùlùmí lágbàáyé ọlọ́run kó jọ mọ́sàfin mùsùlùmí láyàbalẹ̀ abẹ́ wa bá gbé mùsùlùmí bá gbé wa jẹ́rí ọlá ìpè méjì rẹ̀ ọlọ́run à ń tọrọ àlékún ìkẹ́ àlékún gẹ̀ bákan náà fún alẹ́bùwà Muhammad àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà àti gbogbo olùtẹ̀lé túpọ̀ ọ̀nà rẹ̀ tó dórí àwọn afá wa tó dórí àwọn òbí ẹnì kọ̀ọ̀kan wa mùsùlùmí lọ́kùnrin lóbìnrin wọn ti ń bẹ láyé abẹ́ Allah subhanahu wa ta'ala jẹ́ wọ́n látúbọ̀ tán àwọn tí wọn ò sí abẹ́ Allah subhanahu wa ta'ala mọ́ṣábà wa ọlá ìpè méjì rẹ̀ ọlọ́run níbi tí a bá tafsiri suratul hajj الذين أخرجوا من ديارهم بغير حق إلا إلا أن يقولوا ربنا الله ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا ولينصرن الله من ينصره إن الله لقوي عزيز. Bàbá wo àyà ìta dúró lánàá. ó wà nù àyà kan tó jẹ́ wípé ó ń pe gbogbo olùgbàgbọ́ òdodo síbi kádìdé gírì sí ọ̀rọ̀ ẹ̀sìn wa àti wípé ẹ̀sìn yìí Allah subhanahu wa ta'ala gbogbo ọ̀nà téèyàn máa gbà fi ń ṣèyàn lójú ọ̀yìn gbogbo ọ̀nà téèyàn máa gbà fi fi ń láyà balẹ̀ lọ́ọ̀bà láti ṣe fún wa àwa ló kù sọ́wọ́ wa torí pé àdéhùn tó ṣe kẹ́yìn fún wa wípé ó se fún wa kò kúrò lórí àdéhùn yẹn náà. wala yansuranna ọ̀hún gbogbo ẹni bá lè dúró láti ran ẹ̀sìn ọba adẹ́dà ṣe Allah ràn wọ́n ṣe. àwọn èèyàn ń ka Quran títí di ìsìn àyàwó ó le púpọ̀ ó jẹ́ nǹkan tó kú díẹ̀ káàtó ó jẹ́ páwọn èèyàn ó tún máa rojọ́. tó yé wa ohun tó dára jùlọ onípẹ́ni tí ò tí ì dé lógún ṣẹ́jú lọ́gbọ̀n ṣẹ́jú ká má yè kalẹ̀ dé kó wọ́n ti dé ìgbà míì o lè mọ àwa sẹ́yìn ò ní máa dájà lẹ́lẹ̀ kí dẹ́ ṣe nǹkan tó dáa ẹni tí ò dé lógún ìṣẹ́jú tó bá yàtọ̀ sáwọn àgbàlagbà àwọn àgbàlagbà tá a rí pé kódà báwọn bá dé ẹni tàbí tá a bá dé àfọ̀n aláyètò lágbàlagbà ni wọn ṣẹ̀ríà Islam dẹ̀ ló bẹ́ẹ̀ ó ní kẹbìr kẹbìr ẹpá gbàlẹ tó bá ti yẹ lẹ́yìn yẹn ẹni bá fẹ́ wájò kó yóò gbìyànjú láti tètè wá gbogbo aná làwọn aládá so tábà wá ti bẹ̀rẹ̀ Qur'an tó dáa jù ní káṣí kí ni àdàkẹ́ fàyídà kúrẹ alukur'anu. fàstàmìrù làwọn àǹsìtún. Qur'an ta gbé lọ́wọ́ náà ní sọ fún wa báwọn o. ó ní gbogbo ìgbà tá a bá ti ń ka ọ̀rọ̀ tó wà nù alukur'ani fún ọba wa tí kìí ṣe tẹ̀dá kan fásitẹ́mì ìrúlàwù ká dákẹ́ wà á ń sìn kásitẹ́mì ìrúlàwù ká gbọ́ tá a bá wá ń gbọ́ wà á ń sìn ká wá dákẹ́ ìyẹn túmọ̀ pé tó dáa fún wa nìyẹn ṣe rí àyè yìí àtàwọn bá jọ bẹ́ẹ̀ tá a bá ti ń gbọ́rọ̀ ọlọ́run ìyẹn torí oore èèyàn kan náà ṣe mistake mú power bank lọ sílé tó bóyá òrò kó jọ tòun ni tó kò yẹ kó dẹ̀ rí bẹ́ẹ̀ tó lẹ́yìn wá ń bì náà fi sí mistakenly tó tó bá wo tó bá wo ara rẹ̀ torí pé kì í ṣe tòun tó dájú ní kó dá padà tó ráyè alukur'an ni tó bá pàwọn yẹn máa ń gba ládá tá a lè so nǹka rẹ̀ ẹ wo yáyà ta kà lánàá ẹ wo ara fi tó wà ń bẹ̀ táwọn yẹn ń kó mẹ́wàá mẹ́wàá mẹ́wàá mẹ́wàá táwọn mi yóò tún kó jù bá lọ kó wá jẹ́ pé lẹ́yìn wọn wà palẹ̀ mọ́ gbogbo ẹ̀ṣẹ̀ lọ́lé ṣẹ̀gbẹ́ kò yẹ kó mẹ bẹẹ làwa táyè bá gbàyàn ẹja fáwọn èèyàn láàyè àwa tá a bá fẹ́ tètè dé ká tètè dé ká súnmọ́ra wa ọmọ ìyá wa ni wá ẹ̀rí hajj fún wa hajj àyè kan tó pé wa láàyè yìí náà máa bọ ayé tá a wà ń yìí a kú òun ni táyì tanyanya pé mo wá ibi tí mo fẹ́ jòkó sí ẹgbẹ́ fáànù ni a rẹ. títí torásìkò díẹ̀ náà là á lò ń bẹ̀ àmọ́ bá a ṣe kú bó ṣe wò ó lè pẹ́ tó abẹ ṣèwálẹ̀ nìyọ́ ló ń bẹ̀. wala yansuranna Allahu man yansuruh. àdéhùn Allah subhanahu wa ta'ala gbogbo ẹni tó bá ti lè ran ọlọ́run lọ́wọ́ àti wá wò pé Allah subhanahu wa wọ́n máa ń pẹ̀lú ọ̀rọ̀ ẹni uslubu tashwik tó ráàrí ọba tá a fẹ́ ràn lọ́wọ́ ipa àwọn òka láti ràn lọ́wọ́ ọba tó jẹ́ pé gẹ̀ẹ́ni yóò ánilẹ̀ àlẹ́mí kò bùkátà wa àmọ́ tó bá fẹ́ fà wá tó fẹ́ jẹ́ ká gbóore ó wá ní ẹ ràn mí lọ́wọ́. wàlà yansuranna Allah ma yansuru Allah wà tẹ̀síwájú ìyẹn kò sọ wípé wàlà yansuru ú man yansuru Allah ó wá kọ́kọ́ tì sáájú pé ọlọ́run lòun ó ràn sí gbogbo ẹni bá lè ránṣẹ́ òun lọ́wọ́ nínú iṣẹ́ ọba dẹ́dà òun làlùkọ̀rán nínú iṣẹ́ ọba dẹ́dà òun ni kéèyàn máa fún ọ̀rọ̀ ọlọ́run ọba aláàkà nínú iṣẹ́ ọba dẹ́dà ó ní kéèyàn máa ṣe dáadáa sáwọn ẹ̀dá nínú iṣẹ́ ọba dẹ́dà ó lẹ́ni tí ò lágbára ọ̀lẹ kéèyàn ràn lọ́wọ́ torí pọ́lọ́ náà lè ràn lọ́wọ́ yẹn àdéhùn ọlọ́ọ̀dẹ̀ ni yẹn ọlọ́mọṣá ràn wá ṣe. inna Allaha laqawiyyun aziz. aziz torí pé Allah subhanahu wa ta'ala alágbára ni kó tó dá wa àpẹẹrẹ ìjágbára rẹ̀ òní dídá tó dá wa azizun òun lọba tí máa borí gbogbo tó bá fẹ́ ṣe tí nǹkan kan ò lè borí ẹ̀ tá a bá wo àlámọ̀rí tó ń ṣẹlẹ̀ ní nǹkan bíi jọ́mi mélòó kan sẹ́yìn amẹ́ríkà tó ti gbèsè rẹ̀ dé lára agbára ọba adẹ́dà tí wọn mọ bágbára ẹ̀ ṣe tó tó ti yé ó tuntun na ìran lọ́wọ́ báyìí kẹmà tábàlọ́mọdé náà yàn ó nà á lọ́wọ́ ó yẹ Iran dáwọ́là yẹn ó lè ní tiẹ̀ bẹ́ẹ̀ mùsùlùmí dáadáa wà bẹ́ẹ̀ ó lè ní tiẹ̀ tó ẹ jẹ́ ká máa yan ó lè ní tiẹ̀ àwọn tó ń ṣèjọba wọn wọ́n lè má gbádùn tó nǹkan nípa ẹ̀sìn àmọ́ mùsùlùmí dáadáa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nítorí pátá máa fi tẹnu mọ́rọ̀ wọn ni wípé kì í ṣe pé Iran gangan lamẹ́ríkà fẹ́ nà Islam ló fẹ́ nà lára ẹ̀ o àti ìgbọ̀yé dáadáa Islam ló ń bájà kì í ṣe wípé torí pé ẹ wo far distance tó wà láàrin Amẹ́ríkà sí Asia mi ẹ̀rí kó jìnnà síra wọn fúnra rẹ̀ ń tẹ́sí mọ̀ wípé tẹ́lẹ̀ lèèyàn ní máa ń yọ nǹkan ṣe kò yọ ṣe máa ń sìn nígbà tí ó wàá nà án ó wá lẹ́mì nìkan ò ní dá ọ̀nà ẹni tí mo fẹ́ ti torí ọ̀nà làádìjọ nà ó wá pe Israẹli lọ́wọ́ ó wá ní ìwà àti oyà ìdánìjọ dáwọ́ bò ọ̀rọ̀ tí mo sọ mi ò gbọ́ lẹ́nu yẹn mo gbọ́ lẹ́nu president America fún rẹ̀ ó ní tó ń sì fẹ́ nà ni pé òun sọ fún pé kó dáwọ́ chemical weapon rẹ̀ dúró ẹ̀yin náà dàpọ̀ ẹ̀ wo àti long missiles tó ń ṣe ẹ nítorí ta ló fi torí ẹ̀ fẹ́ nà ìyẹn túmọ̀ sí wípé kò fẹ́ anything region yẹn tó lè threat Israel ní tí ò fẹ́ ó ti mọ̀ pé tágbára yẹn tó bá ti lè jòkó ní Iran àwọn ìlú Islam dáadáa tó wà ń sọ̀rọ̀ ní rẹ̀ àwọn náà ṣe kíni àwọn náà gbà á so yóò dọ́wọ́ Iraq yóò dọ́wọ́ Turkey tó ti yóò máa bọ̀ ní Damascus gbogbo ibi tí ò fẹ́ nìyẹn dẹ àìsùn lè mọ̀ Iran ó jẹni tí ó lè máa gba orílẹ̀-èdè Islam tó bá wà ń sọ̀rọ̀ nìyẹn yóò máa gbà wọ́n lẹ̀ sáàmù péjọ ní ẹnu wọn bá ìgbìyànjú tí fọlọ́sìn ṣe wọ́n nígbàgbọ́ dájú lọ́dọ̀ wọn pé Iran ló wà behind rẹ̀ ó ní rárá ń tó òfẹ́ níṣẹ́ kò gbọ́dọ̀ sí chemical weapon yẹn ó yá àbòsí àgbáyé nù àbòsí kí lápé àgbáyé. Inna Allaha la qawiyyun aziz bóyá wọ́n dẹ̀ ti gbàgbé wípé àwọn kan lágbára ṣáájú wọn wọ́n ti gbàgbé so tó túmọ̀ sí wípé Allah subhanahu wa ta'ala tá a bá rẹni tó fẹ́ rìn ṣìṣe kódà látìgbà tí mo tún ti ń gbọ́ lẹ́ni tílẹ̀ mọ́ yìí ọkàn mi inú mi ò dùn torí pé yóò kó ayé bá ìrìn àjò àwọn onímọ̀ràn àtàlálàjì torí pé kọ́tọ̀ ti ti airspace rẹ̀ báyìí. ọmọ ya mi kan tẹ̀ lọ múra by eighteen di eighteen years ó lọ múra òun nìkan tẹ̀mí sí bá gbéra ní eighteen tó rà tíkẹ́ẹ̀tì rú tẹ̀ Nigerian Saudi Arabia tó túmọ̀ pé tí ò bá ti lè fara rọ tó a jẹ́ pé wọ́n rí rúùtù tíkẹ́ẹ̀tì tàbí kó àfẹ́ ti àwọn èèyàn àwọn èèyàn ti sanwó rẹpẹtẹ tábẹ́ ṣe so that means wọ́n reduce gbogbo tó lẹ̀ fẹ́ ṣe nìyẹn ìbéèrè tá a máa ń bi wá gbogbo gbà why always America likes to attack Muslim during the Ramadan why tó sì jẹ́ pé inú Ramadan ni America máa like láti attack ìlú Mùsùlùmí. ولينصرن الله ولينصرن الله من ينصره نعم إن الله لقوي عزيز ṣáàdẹ̀mọ̀ wípé gbogbo ẹni tí wọ́n máa ń gbọ́ta ogun ọ̀tá tó ń dojú okun ọ̀tá kọ gbogbo tó náà bá lágbára lòun náà máa torí pé alaharbo kódà ogun jíjà ète ni ìran náà ti dúró mo fẹ́ ká wà kọ́másàǹtì pẹ̀lú àlámẹ́rí tá a bá wà kọ́másàǹtì bàtà àmọ́ tá à ń ṣe ni torí tó ló ń bọ̀ lamẹ́ríkà tó ló ń bọ̀ wá sí nàìjíríà àmọ́ tó justify wíwá rẹ̀ gan tòun tó ń wá ṣe náà ó yẹ bí ìgbà pé tó bá ti dé yóò kàn bí ìgbà téèyàn gbálẹ̀ nu yàrá yóò kàn gbá wọn jọ yóò sì máa kó wọn lọ lábàásinmi lóòótọ́ so à ń fìyẹn sọ fún wa ká lè mọ kí ni ìgbìyànjú ète ọ̀tá ẹ̀sìn lórí Islam so tó bá parí bẹ̀ yẹn kí la mọ̀ tí ó tún wá ṣe gbogbo claiming tí ó dẹ̀ máa claim wípé ẹ àwọn ẹni bú ni wọ́n ń gbé Iran àwọn kìnnìkan náà ń gbé gbá àwọn kìnnì kan náà ń gbà wo ǹjẹ́ arẹ́ni ibú kan tó tó wọn bẹ̀ wọ́n. Iran ti wá sọ wípé nínú ọ̀rọ̀ tó tẹ̀ jáde ó ní òun retaliate òun lọ́pàá tó lè dọ́dọ̀ rẹ̀ ó dẹ̀ ti ṣe rí òun lọ́pàá tó lè ṣe kí ni tó lè dọ́dọ̀ ẹ̀ àmọ́ kó fi lè mọ̀ pé páwọn kàńgbò ti mú Israel lọ́wọ́ kò sí wàhálà gbogbo àwọn táwọn àdìjọ ń gbé rí jọ̀ pátápátá gbogbo omi tó bá ní bẹ́ẹ̀sì sí lòun máa àtàkì so Africa náà múra tó kàn á gan nù torí pé America now is planning a base where Nigeria Allahu Akbar <laughs> yes torókó ti ní bẹ́ẹ̀sì mbó Nigeria so ìlànà ní kò sí tó kàn ń gbogbo bí tó ń bá ti lè mú ọmọ rẹ̀ tó mọ̀ pé ọba pé méjì ní ìkan tó ń bá ti lè mú tó ń sì fún un òun ò fẹ́ mọ ẹni tó bá wá kàn. Inna Allah Allah subhanahu wa ta'ala ó nìkan sí lálágbára. Àmọ́ àìlè tí ìmọ̀ Amẹ́ríkà á bọ̀rọ̀ yẹn débi ọ̀rọ̀ rẹ̀ sí. Ẹ gbọ́n tábà Allah ń pẹ̀lú ẹ̀ lọ́wọ́. Àlàbínà ìmọ̀kànnáhùn fil ardi aqamu as-salata wa atawu az وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله ولله عاقبة الأمور a rí wípé àwọn tí ọba adẹ́dà ń sọ pé tábà lè rìn sí òun lọ́wọ́ òun ràn wọ́n ṣe òun làwọn tí wọ́n lé jáde àwọn ànábìwá Muhammad àtàwọn sàábé rẹ̀ tí wọ́n lé kó Maka nígbà tí wọ́n lé wọn kó Maka nígbà tí ọba adẹ́dà ni wọ́n dé Mẹ̀dínà kí lọ́ba aláàṣẹ fún wọn ó fààyè gbà wọn ó ràn wọ́n lọ́wọ́ ń tí wọn ò fẹ́ jẹ́ kó ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ó padà ṣe kí ni ó padà ń ṣẹlẹ̀ ń tí wọn ò fẹ́ jẹ́ ó di mumúṣẹ ó padà di mumúṣẹ torí pé Allah subhanahu wa alágbára ni nígbà tó lé wọn kúrò Mẹ́kà gbàrà táwọn ará Mẹ́kà àwọn sàhábà ridwanullahi yìí, nígbà tí wọ́n dé Mẹ̀dínà tán ń tó padà ṣẹlẹ̀ sí wọn ni pé ọkàn wọn padà balẹ̀ ajẹ́ wípé ní tí wọ́n ń bẹ̀rù ń tara mẹ́kà ọ̀fẹ́ jó ṣẹlẹ̀ ó padà ṣẹlẹ̀ mẹ́dínà lọ́ba aláàfin ní alẹ́ dínà. dínà ìmẹ̀kànnáhùn fi láwùdí àkọ́mù sọ̀lá. àwọn tó jẹ́ pé ìmẹ̀kànnáhùn fi tọkàn wọn bá padà balẹ̀ fi láwùdí aláàrùn bẹ̀yẹn ìyẹn ni pé inú ìlú tán bá dé tán bá ti lè fara tọ́lọ́mùbá ti padà gbàyàn láàyè láàyè kan kò sí ní tó yẹ kó kù ọjà kó máa ṣe kí ni. àfọ̀hún sọ̀rọ̀. ó máa gbèrú dúró. wà á dáwò zákà. àfọ̀hún sọ̀rọ̀ wọ́n máa gbèrú dúró. wà á dáwò zákà wọ́n sì máa yọ zákà. wà á máa rú bí màrú fi wà náà ó àní gbọ́n. wà á máa rú bí màrú ntọ́kù tí wọ́n máa ṣe ni wípé wọ́n máa pàṣẹ dáadáa wọ́n máa sọ fáwọn èèyàn pé eléyìí ló dáa tó yẹ ká ṣe a jẹ́ wípé minsamara ti sọ̀lá nínú àǹfààní táàrí lára ẹni tí máa ń kírun dáadáa òun ni pé ó yẹ kó lè máa pààyàn láṣẹ ibi tí ò dáa torí pé ojúṣe ìrun fún wa tí ó máa ṣe lára wa ni wípé inna sọ̀láta. inna sọ̀láta tanha anil fahsha'i wal munkar. dájú ìrun tá à ń bá ń kí dáadáa bọ́lọ̀ ń ṣe ní ká kí yóò máa kọ̀ fáwọn èèyàn anil fàṣà ìwàl munkar kúrò níbi ìwà àbàjẹ́ àti tọ́lọ̀ lóhùn fẹ́. a jẹ́ wípé ìrun tá a bá lè kí dáadáa a jẹ́ pé ojúṣe kan táwọn aláṣẹ àtọmọ ẹ̀yìn tá a gbọ́dọ̀ mójútó tọ́lọ̀ bá ti gbà wá láàyè ní bá ṣe kírun. so they have to find a means to establish a solar in whatever environment or situation we may find ourselves gbogbo bíkíbi tá a bá ti bára wa lẹ́yìn tọ́lọ́n bá ti fi wá láyà balẹ̀ tán báyìí kò sí tó kù kọjá pé bá ṣe kíni bá ṣe kírun. lidhalika lamma hajara nabiyyu sallallahu alayhi wa sallam ìgbà tá nàbì kí àtọ̀lọ́lọ́n kó máa bá nígbà bàrà tá nàbì wọ Mẹ́kà ẹ̀tọ́ wọ Mẹ́dínà àkọ́kọ́ iṣẹ́ tó kọ́kọ́ ṣe assignment kan tá nàbì kọ́kọ́ execute bàrà tó dé Mẹ́dínà kí ló ṣe o bánà masjidan ó kọ́kọ́ kọ́ mọ́sálásí ni. ìyẹn ni pé kó tó kọ́lé ara rẹ̀ kí ló kọ́kọ́ masjid akọkọ masalasi ta nàbì kọ́kọ́kọ́ tákọ́kọ́ nínú islam yàtọ̀ sí masalasi mẹ́kà tákọ́ ní medina òun náà pè ni masjid kuba masalasi kini masalasi kuba nígbà kọ́ yẹn tán ìgbà yẹn ló wá kúrò ló wá wáyè láti lọ kọ́ masalasi rẹ̀ gangan ìyẹn ni pé akọ́mi ń da àlè kuba ó dúró torí pé kò sóore fúnra téèyàn ò bá ti kírun kó má rò pọ́lọ̀ nífẹ̀ẹ́ òun so ìbá lówó lọ́wọ́ àkọ́mù sọlá ìkọ́mẹ́tì sọlá anabi sallallahu alayhi wa sallam kò fọ̀rọ̀ ọrùn ṣeré rárá gbogbo orin tọ́lọ́ bá dá wa láyé abẹ́ Allah subhanahu wa ta'ala gbogbo àwọn aláyè kémi àti olè kọ́ mọ́sálásí ọlọ́mọsá gbà bẹ́ẹ̀ fún wa mo lọ ìlú lẹ́nu ọjọ́ mẹ́ta tí mo sọ fún akátó bẹ́ẹ̀ rọ̀ bọ̀dọ̀ bí ìsìn wa sọnù kí sọ di ni kí ni irú yẹn òun náà ni ìwo ọmọ olódò ọba ọ̀kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n tó wá bẹ̀ ó wá ń sọ fún wa wípé nínú ìlú nílẹ̀ Yorùbá tó jẹ́ pé látòpó náà kan sópó ẹ̀ máa bá mọ́ṣáláṣí onílù wo ni òpó náà síbo sópó náà kì í ṣe mọ́ṣáláṣí Jímọ̀ o máa wípé torí ìsojú kòkòrò wọn pẹ̀lú ẹ̀sìn nílùú Ọlọ́run ṣe yẹn náà fún wa ọlọ́mọṣá gbà wá náà láàyè tí ì bá ti jẹ́ mọ́ṣáláṣí ọ̀tẹ̀ pé èmi náà fẹ́ kọ́ tèmi èmi náà fẹ́ kọ́ tèmi bẹ́ẹ̀ torí pé ó ń júwe lórí population ìlú yẹn bó ṣe pọ̀ tó àti ìfẹ́ ẹ̀sìn tí wọ́n ṣe kí ni wọ́n ní. àkọ́mù sọ́là wọn kírun gẹ́gẹ́ bá nẹ́bí tó kọ́kọ́ ṣe ni pé ó encourage ó motivate àwọn èèyàn rẹ̀ pé ẹja kírun. ó lẹ̀ sọ fún wa pé tó kù ní pé ẹ máa mú nu owó yín àtà òzàkà ẹ máa fáwọn èèyàn lọ́rẹ̀ ń ta. وأمروا بالمعروف ونهوا عن المنكر gbogbo tó lè kírètì security fún wa nílùú nìyẹn tá a bá fẹ́ rehabilitate a fẹ́ tún orí ìlú kan ṣe àwùjọ kan ṣe àwọn kan mẹ́rin tá lọ mójútó nìyẹn táwọn aláṣẹ ó mójútó àtọmọ ẹ̀yìn alákọ̀ọ́kọ́ ni ikọ́ mẹ́tì sọ́lá wọn ò ní í fìrún lẹ́lẹ̀ wọn ò máa encourage káwọn ìmáàmù máa kírun tó máa ń kírun fáwọn èèyàn wà á ta òzàká àwọn tọ́lọ̀ ń bò kún nínú ìlú yẹn wọn máa fáwọn èèyàn ní zàká wọn máa fáwọn èèyàn ní sọ́dápọ̀ wọn máa ṣe dáadáa sáwọn èèyàn ẹlẹ́ẹ̀kẹta bẹ̀ ni wípé iṣẹ́ àwọn àfáà ni ó tún wá jẹ́ iṣẹ́ àwọn aláṣẹ nínú iṣẹ́ tálálàṣẹ fẹ́ ṣe òun ni wípé amaru bil maruf kó máa pa àwọn èèyàn láṣẹ pé ọjà wa bá ṣe máa wọ́n gbọ́dọ̀ amaru bil tó bá rí n tó yẹ káwọn èèyàn ṣe tí wọn ò sọ pé máa ṣe báyìí tọ́lọ̀ ń fẹ́ ni àwọn aláṣẹ gbogbo èèyàn torí pé sultanu àwọn kúwàtú sultan ń tágbára aláṣẹ lè change agbára àáfà àbí kùránì ò lè change ẹ̀ gbà mí ẹ̀dá gbọ́ yé dáadáa kùránì táfà ò kà tí ó máa fi báwọn èèyàn sọ̀rọ̀ ó lè mọ́ tètè ṣe change tó tiẹ̀ ń tí wàá ṣe ò lè yí padà agbára lè ṣe kí ni ó lè yí padà lẹ́sẹ̀kẹsẹ̀ wípé tọ̀ nídìí ògùn o afẹ́ kó gbogbo ògùn bẹ̀ kó bẹ̀ àti ẹ̀fẹ́ tilẹ̀ afẹ́ kọ́ ṣọ́ọ̀bù sí i ẹ̀rọ àwùjọ ni ó yẹ̀ wọ́n lọ́sẹ̀ wò kó sí. ńgbà tá a láfikọ́ ojúlé mẹ́rin wọn tá a fi ṣe kọ́ńplẹ́ẹ̀sì ńgbà bàbá wọn ọlọ́fà tò nílé ọlọ́mọsàjákárí wọn pẹ́ ńgbà kọ́ kọ́ńplẹ́ẹ̀sì bẹ́ẹ̀ níṣẹ́ ó tàbí òtàn ó bá pápá àkànlá láwọn ó dalẹ̀ kí ó lẹ̀ mẹ́rin wàhálà ó tún máa dé bá a ṣe máa gbé wájú láà máa gbé lẹ́yìn àmọ́ ńgbà tá ti ṣe lẹ́yìn tí ò bá ti dáa láwùjọ aláṣẹ ó kọ̀ọ̀kan gbé tàbáwọn àfáwọn máa sọ fáwọn aláṣẹ aláṣẹ wà máa execute ẹ̀ pé n ní òdà yìí a wá sí. gbogbo itan tán sọ fún wa tá a rò pa ń tá a ń ga gbogbo ilé ijó tó kún gbogbo àwùjọ wa yìí ń bàjẹ́ ni ọ̀gẹ̀dẹ̀ wa ti ń pẹ́ tá a rò pé kí ni ń bàjẹ́ gbogbo ọ̀dọ́ ó wá rí wá ti kan ibìkan lẹ́gbẹ̀ẹ́ kan ó wá àti carnival àti day asọ́njẹta kéèyàn owó sùsùn kéèyàn tọ́jú ọmọ láti kékeré kó wá dọ̀dọ̀ tárò bá jèrè rẹ̀ kó wá jẹ́ ni wọ́n mọ̀ fi pé wọ́n pa mẹ́ta nu àwa náà pa mẹ́ta ó ti di three three so wọ́n ń retí three báyìí ẹ wàá rò pé ṣé bọ́ọ̀lù tí wọ́n ń gò ní àbí kíni. wọ́n náà ánìlmùnkà. wọ́n náà ánìlmùnkà àwọn aláṣẹ náà lè bá wa change rẹ̀ láti bí ọdún bíi mélòó kan sẹ́yìn náà ti ń sọ fún wa ńgbà táwọn kan wò sùnsùn tí wọn ò gbá bọ́ọ̀lù mọ́ ńgbà tí ò sínú àwẹ̀ wọ́n nínú bọ́ọ̀lù nínú làwọn máa gbá bọ́ọ̀lù Ramadan competition subhanallah yàrá ìtàn yẹ kú na Ramadan competition bil Quran ìbájẹ́ pé Ramadan Quran competition fi Ramadan ló yẹ kó Ramadan football competition nígbà àsìkò yẹn táwọn èèyàn lò níbi bá ṣèjọsìn tẹ bá wọ àsìkò yẹn kéré torí tẹ bá fi jí sáré tẹ jẹ sáré lẹ́yìn àsùnbà ẹ̀ka àsùnbà tán ń lọ bí aago bíi mẹ́jọ mẹ́sàn-án ẹ̀ṣà skáàrù tẹ́fẹ̀ẹ́ lẹ́fẹ́ náàpù díẹ̀ ìgbà tábà yìí sùn ẹ̀rí pé á ah, aago mọ́kànlá ti lù á ah, ntí ìka júùsù mi tì ní. tó a tún wọ pé ah, ńgbà yìí wọn bá tá a ẹja lọ gbọ́ tùmọ̀ rẹ̀ ìgbà tábà yìí kálá sáré káyìí là ó ṣe kíni ó palẹ̀ mọ́. ó yá ló wá làwọn èèyàn ọ̀dọ́ wá lọ kójọ wọ́n wá organize football competition nínú gbó nínú Ramadan ìlà àṣàbìṣẹ́dì ọmọ mamlaka nílùú tamantan ṣe wọn ò lè fi bọ́ọ̀lù sínú gbó sínú bọ́ọ̀lù gbogbo léèrè eré panama tì nínú Ramadan jẹun kò wá jẹ́ pásíkò ìlàwó sí à ń rọ àwọn aláṣẹ kan bá wa tì í èyí tán gbà ń tó àní wọn má gbà bọ́ọ̀lù àmọ́ kó má jẹnu kí ni torí tẹ́ni fẹ́ wo Kùránì lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́ àbí wọ́n fẹ́ lọ wá sí tó bá ní pẹ́ ń gbá bọ́ọ̀lù kí ó ṣe a sì mọ̀ pé ṣèyítọ́ọ̀nù kò sí ti máa ṣe ju wípé yóò máa ṣàwọn èèyàn lójú ọ̀yìn tí ó kàn kan ṣoṣo tí wọ́n fi rántí ọlọ́run wọ́n tún wá fẹ́ máa fi gbogbo ụrọ dáì mínít tánẹ́bí ni lè sọ ìmù dùáwù ó ń bẹ fáláwẹ̀ gbogbo wa àdúà kan tọ́lọ́run tí ò ní sọ pé gbà àdúà tí ò ní sọ pé kí ni gbà àsìkò tí sùnú fẹ́ tó tá a fẹ́ sínú àsìkò yẹn láwọn máa gbá bọ́ọ̀lù àwọn olórí ibú ni ọba bí nǹkan kan mọ́ra wọn ńgbà wọn fìbọn túká ń jò ní nǹkan bóyá wọn wá fìbọn túká tó pẹ̀ mí ẹlẹ́yìn tó bá dọ́dọ̀ ọba dẹ́dà ẹ dákun kí ni ó sọ fọ́lọ́ nǹkan ó yẹ kọ́nu rẹ̀ ó dùn pé mo ọba dẹ́dà nínú mo nínú rọ̀mọ́dọ́n à ń sọ fẹ́yìn bàbá wa yìí náà ń gbọ́ inú mi dùn pé bàbá wa ọlọ́ra tilẹ̀ jágbó wọ́n tẹ̀ wá bọ́ sásìkò ọlọ́njà rí i pẹ́ tó ti yé ń bọ̀ ń bọ̀ wọn láwẹ̀ là wọn gbogbo ara lè sọ làwọn ń sọ yìí náà ń gbọ́ ọlọ́ọ̀bà mójútó yín ẹ pé àwọn àgbààgbà àwọn olórí ìlú tẹ́yìn náà kan nù wọn pé gbogbo rárá mùsùlùmí ni wá we have the larger population of muslims in this environment tó ti yé àǹfààní tá a lè lò tá a fi ń bá yín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pọ́lọ́ ṣe mùsùlùmí nù kò wá ṣe mùsùlùmí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ṣe mùsùlùmí tó mọ ti ń ṣe torígbà tí rọmọdánù sí ẹ máa wá tẹ́lẹ̀ akàtí rí ti pẹ́ ni ẹ máa àjò máa pẹ́ báyìí tó kákẹ́ bá ti wá báyìí dáadáa bífọ́ kó tó dò ní ni a ti rán in pé wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ bọ́ọ̀lù àmọ́ bá a ṣe rí iná ní ìsìn lójú bàbá ẹ̀ máa wá bàbá sì ń wò yìí afẹ́ yín sùn bàbá gan jò wà náà anil munkar àdéhùn tí wọ́n ṣe pẹ̀lú bàbá mi rán wọn létí wàláì ó dàbí àwàdà ni òkè ní ìsáwàdà pẹ̀lú tí n bá ti ń sọ̀rọ̀ ọlọ́run àdéhùn tó ṣe pẹ̀lú bàbá bàbá ní ah chief kábíyèsí bàbá máa pè wọ́n pé kábíyèsí o báwo dẹ̀ ni o kùránì yìí èmi ò ní báwọn ń tà lọ́wọ́ kùránì ni wọ́n wá gbà fà fún wọn bàbá fúnra rẹ̀ gbà fà fún wọn pé ẹ má fún ní nǹkan kan èmi á máa sanwó ẹ̀ ó kàn máa wá ni àfa bàbá dà wọn ò tí ì dé ẹ pé àfa yẹn padà kẹ́lẹ́ bẹ̀rẹ̀ kùránì yẹn padà tó ti yé so ìmáàmù láwọn náà kọ́ wọn rí ìmáàmù kejì bàbá wa ìmáàmù Gazali òun là fà bàbá ọlọ́ra tí bàbá wọ yáwọ yìí fà wọ́n lé lọ́wọ́ pé ẹ lọ bẹ̀rẹ̀ kéwú ẹ rí i pé sẹ́tàn bàbá yẹn ṣe ó kọjá aṣẹ́ òṣèlú kí sòṣèlú ayé káwọn á máa fún olórí ìlú kẹfun láàfáà وأمروا بالمعروف ونهوا عن المنكر. indirectly owó tí bàbá yẹn sì ń pa ni pé tí n bá lọ tán ọ̀kan náà ni wá ẹ má jẹ́ kí sẹ́yìn ò dúró tí ò bá dúró mi kó má dúró lọ́dọ̀ yín náà ń bẹ̀ o. wàlíláyé àkíbàtúl òun. ó ń gbọ́ sì jẹ́ pé àṣírí ayé tí gbogbo gbọ́dọ̀ yé wa dáadáa lèláì tọ́lọ́run ní ṣe àkíbàtúl òun gbogbo àlámọ̀rí ọ̀rọ̀ àkíbà ọ̀dọ́ rẹ̀ láàdárí gbogbo ọ̀rọ̀ sí òun lẹ́ba tí ó sàn kó wá lẹ́sàn-án sẹ́ẹ̀ tiẹ̀ bàbá ti ń gba tiẹ̀ báyìí èwo làwa fẹ́ gbà èwo lèmi àti ẹ̀ ó gbà wọ́n lè láàyè ákìbátìlù òmùr ó lọ́dọ̀ òun ló ní kápá rẹ̀ bóun sàn lẹ́sàn ní tó bá ṣe ọ̀dọ̀ wa sàn lẹ́sàn o má dàn dára yín o àtẹ̀yìn àti bàbá arẹ́tí pẹ̀lú bàbá ń jò ní torí méjì ni ti tí bàbá oníjàgó bá wá lọ́tọ̀ àwọn wá lọ́tọ̀ tiwọn so e, ẹ̀yin ò wá wá bí ẹ̀mẹ́rin ẹ̀ márùn-ún torí wípé àrólé lẹ́yìn jẹ́ fún bàbá wa mùsọ́bàlájẹ́ ọ̀yàwó yìí. walillahi aqibatul umur. tí yìí sì ti méjì láàyè yìí ni ẹ̀yin lọ fà ẹ̀yin nìjágbó so méjì ni tiyín bẹ́ẹ̀ bá ṣe ń ṣe ọ̀fà lẹ́ẹ̀ma ṣèdágbó bẹ́ẹ̀ ṣe ń ṣèdágbó lẹ́ẹ̀ma ṣọ̀fà ẹ̀ sì gbọ́dọ̀ ṣàbòsí torí pé ọmọ láàárẹ̀ búre ni. ìkan kò sí gbọ́dọ̀ ju kan. يكذبوك فقد كذبت قبلهم قوم نوح وعاد وثمود. Ìlà Nàbí wa Mùhàmmad, gbogbo bó ṣe ń pè wọ́n yẹn tó ń ṣàlàyé, wọ́n lè pè ẹ́ nírọ́ o, ọ̀rọ̀ yẹn lè tètè má yé wọn o. Torí àì pípẹ́ ọ̀nírọ́ tí wọ́n pè ọ̀nírọ́, òun ló jẹ́ wọ́n lé ọkọ̀ torí wọn ní irọ́ ni kò sí tí wọ́n fi pé ànábì wa Muhammad ní òkìdán ni wọn ní olórin ni eléyìí tó burú joseph sọ pa ni wípé ẹni tó pọ lọrẹ ò ni sẹ́ni tó pọ lọrẹ ò máa sọ lọ́rọ̀ yìí. wàkọ́ọ̀lù àwọn àwọn èèyàn ṣe بنعمة ربك بمجنون ما أنت بنعمة ربك ìdẹ̀ra lọ́ba dẹ́dà sọ̀kalẹ̀ fún ọ ìdẹ̀ra yẹn ò sọ ẹ́ dẹni tí ò mọ ti ń ṣe. wà á yíyú ká sí búrúkà fọwọ́dẹ̀ ká sábà ọbẹ̀ fàkọ́dí kẹ́zà bá ti kọ́bùlà ń kọ́ ọmọ lóhìn irẹ́ nìkan kọ́ làkọ́kọ́ ẹni tí wọ́n kọ́kọ́ pè nírọ́ pàápàá wọ́n ti pè nírọ́ àwọn ìjọ tó ṣáájú rẹ̀ wọ́n pa àwọn ànábì wọn nírọ́. kọ́ọ̀mù lóhìn wọ́n pe ìjọ ànábì núhù wọ́n pe núhù nírọ́ àwọn tó pe àwọn ànábì wọn nírọ́ nu ara irọ́ tó pe núhù lọ́ba adádàbí fomi pa wọ́n rẹ́ kọ́ọ̀mù lóhìn wọ́n pè nírọ́ wàhádìn àti ìjọ ádàlẹ̀wúlá tá a rán nẹ́bí wúlù sí. wàzàmù àwọn ìjọ sábúdáwá tá a rán nẹ́bí sọ́ọ́lẹ́wù sí. وقوم إبراهيم وقوم لوط وقوم إبراهيم àwọn ìjọ ànábì Ibrahim náà pò náà nírọ́ وقوم لوط àti ìjọ Lútù. وأصحاب مدين وأصحاب المدينة àti àwọn ará mẹ́díánà kò pa wọn ní kọ́ọ̀mù ó wá pa wọn ní asahab wáyé tó fi pè àwọn ní asahab à mẹ́. Wọ́n tún pe Musa nírọ́, àwọn náà pe Musa nírọ́ tí ò sọ pé Kúzìbà kọ́ọ̀mù Musa kò ló kọ́ọ̀mù fún Musa torí kí ni. Allah subhanahu wa ta'ala ó ní kìí ṣe pépà mi ò ká wọn. Fa àmúlẹ́yìn tùlẹ̀ kàfìrín mò ń lọ kẹfìrí lára ni o mo kàn wò wọ́n ni o bá àhásùn ń padà gbá wọn mú. nígbà tí gbàmù mi bá dé bóun ni ìjìyà yóò ṣe rí lára wọn tí mo ti sọ fún wọn tẹ́lẹ̀ tá a bá padà sórí àyà yẹn Allah subhanahu wa ta'ala wọ́n máa ń pe àyà yìí ní tẹ́sílíà ìbomi tútù sí ní lẹ́nu àti kéèyàn má bàa kó rẹ̀wẹ̀sì ọkàn pé ànábì má kó rẹ̀wẹ̀sì ọkàn pípẹ́ ọ wọ́n ti pa àwọn tó jù ẹ lọ tó ṣáájú rẹ̀ wọ́n pa àwọn náà nírọ́ àwọn ìjọ kọ́ọ̀mù nùhín ó wá gba kọ́ọ̀mù nùhín àti adún àti samun ó wá pè wọ́n papọ̀ níṣẹ́ tó yẹ kó fi kọ́ọ̀mù kọ́ọ̀mù kọ́ọ̀mù fún wọ́n mọ̀ tún pè ní ìjáàzì fil Qur'an ìjáàzì ìṣe ọ̀rọ̀ ní ṣókí káwá máa rìbí ti kọ́ọ̀mù kọ́ọ̀mù àwọn kan ní rárá n tó ń bẹ́ẹ̀nbẹ̀ ni wípé ìjọ ádàlíwúlá táwọn anábì wúdù sí wọn àti ìjọ sọ́ọ̀lì wọn ò jìnnà síra wọn so o wá lò wọ́n bí gbà pé ọ̀kan náà ni wọ́n torí pé their continuations ni wọ́n ọmọ im wàádù ó ṣẹ̀ṣẹ̀ wá padà ó wá ní kọ́ọ̀mù Ibrahim kí ló tóbi lo kọ́ọ̀mù fún torí wípé ànábì wa nù alayhi salam ó ní ìjọ kan tọ́ba adẹ́dá pa wọ́n rẹ́ nítorí ànábì ó ní bàbá ìgbàgbọ́ tó rìvíw ìgbàgbọ́ lórí ilẹ̀ nígbà tó ń lọ ẹni tó fẹ́ rìvíw rẹ̀ tó dá padà lọ sí orí ibi tó wà tẹ́lẹ̀ ibi tí inú ń gbé sí Ibrahima ni torí pé àsìkò rẹ̀ kò fẹ́ẹ̀ sí olùmọ́lọ́run kan tó yanrantí lórí ilẹ̀ tó dàbí ànábì Ibrahim látara rẹ̀ ní gbogbo àwọn ànábì Ọlọ́run ti fọ́nká lójó pé ní kọ́ọ̀mù Ibrahim torí pé àrọ́mọdọ́mọ ni Ibrahim ń jẹ́ sí Núhù so ọmọ ọmọ rẹ̀ bàbá Ibrahima ọmọ látara rẹ̀ ló ti fọ́nká ó sì níjọ́ tó dìde látara rẹ̀ lànẹ́bùwà Muhammad ti dìde gbogbo ẹni bá ti pé Ibrahima nírọ́ gbogbo ànábì tó ń wá lẹ́yìn rẹ̀ náà ló máa pè nírọ́ àtàtó ṣáájú ẹ̀ náà. وقوم إبراهيم وقوم لوط ó tiẹ̀ jẹ́ pé àsìkò tí Ibrahima lò lásìkò tí Lúùtù lò àmọ́ wọn yàtọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ àmọ́ máa ń kú ni lútù jẹ́ Ibrahim torí pé ìṣesí wọn burú jáì lójó lo kọ́ọ̀mù lútì ibi tó bá ti lo kọ́ọ̀mù òun ni pé ọ̀pọ̀ wọn ni wọ́n pe ànábì wọn nírọ́ ọ̀pọ̀ wọn ni wọ́n pè nírọ́ kò fẹ́ẹ̀ sí díẹ̀ nínú àwọn tó gbà fún ànábì lútù díẹ̀ ni díẹ̀ ló gbà fún Ibrahim díẹ̀ ló gbà fún Nuhu alayhi salam ló fi lò wọ́n ní kọ́ọ̀mù àwọn àjọ rẹ̀ gan kọ́ pè nírọ́. wọ́n aṣọ́hábùlì mẹ̀díánà àti àwọn ará mediana àwọn wo lára mediana. àwọn ni àwọn ará ilé ànábì ṣùáìbù aleyhi salatu bá ànábì musa lọ dúró náà àpá pé rárá tó rí jù ni pé àwọn ìjọ àwọn wo ni wọn ni tó jọ pé ní àwọn nínú àwọn ẹni abí inú ìlú yẹn àwọn ni wọ́n kọ́kọ́ tako ṣùẹ́bù pé yá ṣùẹ́bù àsọ̀làwátúkà tààmúrùkà àǹtàfàálù fi àmúwálì náà máa nàṣà wáwáwáwá ṣé irun tó ń kí ni ó wà tún máa dìtámì bá ṣe máa tajà wa owó wa tá ní rárá o mẹ́jọ kọjá bẹ̀rù arápọ̀ ọmọ àwa la lówó ìwọ máa bẹ́sìn rẹ lọ so wọn ò gbà torí pé wọn rò pé a. wọ́n tún pè nígbà kẹta yá Ṣuaibu iná lánàá rákàdọ̀ ifá a rí i pé ní ẹ ń tẹ̀lé ẹ náà wọ́n isá bí ìwọ̀n ìṣolówó bíi tíá. wàláwùlá rọ̀gùnkà rọ̀jà múná. tí bá jẹ́ pé àwọn èèyàn rẹ táwọn wò la ọlọ́kọ ni. wàmà Wàkúzíbà Músà. Wàkúzíbà Músà kò wá lo àṣàbù fún Músà. Bẹ́ẹ̀ ni olókọ́mù fún Músà. Ó wá ní wàkúzíbà. Kò tẹ̀ wọ́n pe Mósè nírọ́. Torí pé àwọn tán pe Mósè nírọ́, àwọn náà lójú. Àwọn àwọn náà pe Mósè nírọ́. Òun náà ni Fáráò àti Ámánà àtàwọn díẹ̀ tán gbà fún. Torí ọ̀pọ̀ bà ní Ìsìráyílà, wọ́n tẹ̀lé tani, wọ́n tẹ̀lé Músà. Bí mo tiẹ̀ gbàdélẹ̀. Lóbi ní kúzíbà Músà wọ́n pe Mósè náà pé kí ni wọ́n pè lẹ́rọ. gbogbo wàhálà tí Fáráò dá eléyìí tó fẹ́ lé ní bí ogójì ọdún tó lé ẹ̀wò tọ́lọ̀ ló fi rọ Fáráò more than forty years lọ́ba dàda fi lọ lára tá bí Musa tí Musa fi jẹ́ forty years alẹ́ ìṣàlá ẹ̀wò that kálẹ̀ yẹn jẹ́ yẹn níyà fún forty years ẹ̀rì kò lé. that means after forty years that Musa tó di ànẹ́bì Ọlọ́run tán ìgbà yẹn gba israeli lẹ̀ lọwọ Fáráò so ajá fa àmúlẹ́yìtù mo lọ́wọ́ lára rẹ̀ Fáráò rò pé ìlé mò ń ní k'Amẹ́ríkà mm-hmm. náà mọ́ rò pé ọ̀pá Ọlọ́run lè ká so ó máa ń lọ́yàn lára bí Fáráò náà ṣe ń ṣe ka nu. Na'am. Fa Allah ni súnmà nígbà tó lù lọ́wọ́ lára àhásùtùhún mo wá gbá wọn mú. Àdìsí kan látọ̀dà bí Musa al-Ash'ari, akhrajahu al-Bukhari wa Muslim fi sahihayhima. Ó ní annahu qala, ó lànàbì sọ pé inna Allaha la yumli liz-zalimi. Ọlọ́run a máa rán alábòsí, a máa lọ lára. Yóò wá máa rò pé tó ń ṣe dá àbípò ní káwọn ọlọ́run sì ń dẹ ẹlẹ́kẹ́ ni àtá títí ìdá àhádà wù làmúyú fìlítì wù tó bá wà mú kò ní bọ́ tó gbogbo eléyìí tá amẹ́ríkà ń ṣeun bàbá wọn lọ́rọ̀ ò ní bínú chairman náà wà lónìí àwọn ará amẹ́ríkà nù ò ní bínú torí pé ní tí Trump ń ṣeun kò dáa ṣẹ́ẹ́rì bí ṣe ń ṣe yẹn pressure tó fẹ́ fún rárá rẹ̀ tó ní àwọn orílẹ̀-èdè kan threat òun ọba dẹ́dà fẹ́ tì lọ bí tí ó ti pàdé tiẹ̀ ni torí gbà tí ó lọ pàdé kò ní respect pé wọ́n lè mú òun ẹlẹ́ẹ̀kejì tẹ́rù tiẹ̀ ń bà mí sí tó sì mà dáadáa báwo lomi ò ṣe ní tẹ̀yìn wọ̀gbìn rẹ̀ lẹ́nu so tó bá kú òun lébi ṣe ń kú òun léwu ṣàkó tí ń kọ́ ọmọ jáde ó ti kàn kàn wá nàìjíríà wa àwọn kan ò kú òní sharko làwọn sọ̀tì tó ti yé àwọn kan wà ń kọ́tọ̀rù bó ṣe ń ní base káàkiri nìyẹn àwọn Afghanistan bẹ́ẹ̀ ó ẹ̀sẹ̀ kú òní iraki ń jó ní ní tí òkú tán àwọn á bí pé kí bọ̀ ní iraki ó ní ẹ má bínú lóyá kí ló mú wà ní iraki ìlú yẹn ò fararọ náà dì ọba adada bá fẹ́ mú yẹn téèyàn bá ń saburú kó má rò pé òun mú jẹ o ọlọ́run máa dẹrú rẹ̀ lẹ́kẹ́ o ọlọ́run máa dẹ̀wá lẹ́kẹ́ o jẹ́ ká lè tún bá kú níbi tó bá kù díẹ̀ káàtó àfi títóbi rẹ̀ àfi bẹ̀ ọ́ afa ìpẹ́ méjì la fi bẹ̀ ọ́ kójọ mọ́sá àjẹká lè túbá níbi tó bá kù díẹ̀ náà. fàkẹ́yì fàkẹ́ nànàkì náà. فكأين من قرية أهلكناها وهي ظالمة فهي خاوية على عروشها فهي خاوية على عروشها وبئر معطلة وقصر مشيد Allah subhanahu wa ta'ala ó ní tó bá ń jọ àwọn kan lójú àwọn ìjọ ará Mẹ́kà ló fẹ́ rí fa sí òun ó ní ṣé wọn ò ronú ni fákà ayé mi ń kọ́rí àti mélòó mélòó nú àwọn ìlú kan. àwọn ìlú yẹn náà pọ̀ kódà wọn ló ń kà torí ibi tọ́ba aláàbá ti lọ wà ká ayin yàní kámin adadin àwọn òǹkà tó pọ̀ tẹ́ẹ̀lé fẹ́ kà tán kọ́rí àti àwọn àlù kan àlẹ́kíná tọ́ba aláàpá wọn run. wàyí àgọ́ ní mẹ́tò fàyí ọ̀wíyá. bọ́lá ọba dẹ́dà ṣe pa wọ́n run yẹn àrùká àfisùn tọ́lọ́ ń dẹ̀ ṣe yìí ọba aláàánú rárá o wà máa ń náà hùn. wàlá kìí. كانوا أنفسهم يظلمون gbogbo ìgbà téèyàn máa ń ṣàìdá ó máa ń gbàgbé pé òun ṣàìdá ọba dáadáa iṣẹ́ àdédé báyẹn wí àti téèyàn bá ṣàìdá mo fẹ́ fàṣìpò yín rán wa létí gbogbo ìgbà àyà ìgbọ́dọ̀ yé wa tádánwò kan bá kàn wá ẹ mẹ́jà kọ́kọ́ rò pé lágbájá ló ń ṣe mí n tó ká kọ́kọ́ rò ní wípé ṣé kì í ṣe pé iṣẹ́ ọwọ́ mi ni mò ń gbà n tó kọ́kọ́ nù àṣàṣì ni o ó tẹ̀ tó yorùbá ọfà ọfà bó ìwọ ló kọ́kọ́ ta fàátà tó a kọ́kọ́ wò yẹn torí pé Allah kò ní tó fẹ́ sì bá wí wá ṣe ó láwọn ìlú tó ń parun tẹ́ ẹ bá lọ wò wọ́n fà íyà wọ límẹ̀tùn òun gan alábòsí ni ó sábòsí kóun tó bá wí ọba aláwọ̀ kì bá yẹn wí tó ti yé. wàkàdáríkà àkùnrọ̀ ربك إذا أخذ القرى وهي ظالمة Allah subhanahu wa ta'ala ayà mi oni nǹkan o. Ó ní gẹ́gẹ́ bóun ṣe máa ń ṣe nù tóun bá gbá ìlú kan mú. Òun ò bá mú torí nǹkan kan tí yóò jẹ́ kó ṣàbòsí. Inna akhdahu alimun shadid. Ìgbámú òun Ọlọ́run alimun ó dẹ̀ máa ń ronílá. Shadid ó le ojú tọ̀dá lọ. Ẹja padà. Fàyíyà bọ̀ Liman, ó nílùú yẹn alábòsí ni wọ́n wọ́n ti ń ṣàbòsí ara wọn tàbí ká máa ṣàbòsí ẹ̀sìn tàbí ká máa ṣàbòsí òjíṣẹ́ ọlọ́run. ẹ̀yin ará mẹ́ta mo rò pé ń jáde ni sẹ́ẹ̀ ráwọn ìlú yẹn ni kọ́wíyà tún àlá òrùṣìá ìlú tó kún kẹ́kẹ́ ìlú tílé ńlá gàǹgà tó wà ń bẹ̀ oríṣiríṣi ilé ló ń bẹ́nu lú yẹn àmọ́ tẹ́ ẹ bá padà lọ bẹ̀ ẹ rí pẹ̀lú yẹn káwí àtún àlá òrùṣìá gbogbo léyìn òrùlé wọn kò sẹ́ni tí ń gbé bẹ̀ mọ́. ó yá ó wà dáadáa káwí àtún àlá òrùṣìá ìyẹn ni pé sùkúfìà àwọn abẹ́ àjà wọn kò rẹ́ ni gbé. wàbí rí mu àtọ́lá. wàbí rí mu àtọ́lá ìyẹn nìkan wá kọ́ kì ṣe pé àwọn kan kó kú òun bẹ́ẹ̀ àbáwọn kan mánéèjì kú òun lé wọn gbẹgbẹbì kankan bí rí kànga ló ń pè bẹ́ẹ̀ kànga ibẹ̀ láti rí pé kànga yẹn ni source of water wa náà ti pẹ́ ó wá ní wàbí rímù àpọ́là àtàwọn kànga kan tí wọn ò réòyàn fà á ṣèbí ìlú dáhà bá wà téèyàn ń gbélé ní òní anídìí omi àtẹni tí ó gbélé àtẹni tí ó pọnmi kò sí ìlú yẹn dá oró. kódà ilé yẹn kìí ṣe ilé lásán ọ́sùrù fílà náà máa ń pè bẹ́ẹ̀ ilé ńlá machine ilé tó tóbi ilé tó jẹ́ wípé ìrìtàfà ìrùmúdì ha, òpó rẹ ó ga kọ́sùn mẹ́ṣíd. ntọ́fà tí aláàfin pé ara mẹ́kà lákèsí tàná àtàwọn tòní òun ni wípé ẹ jẹ́ kí wọ́n lọ wò dáadáa pé ṣèbí ẹ máa ń rìn láti mẹ́kà lọ sí so ẹ máa ń tajà ẹ máa ń rìn lọ́sàn-án ẹ máa ń rìn lálẹ́ tẹ́ ẹ̀ kéréje tẹ́ ń bá pàdé àwọn sebe bẹ́ẹ̀ kọ́ náà ṣe fẹ́ sọ Kwara náà ti wá ni tó wá di pé odidi ìlú bíi baba ńlá nǹkan kan àwọn ìlú yẹn ẹ wá débẹ̀ àwọn èèyàn ti kú òǹlù díẹ̀ ló kún ni wọ́n fẹ́ kú òníra àti ilẹ̀ mọ̀nà ni wàláì BBC lèmi ti wò ìṣe pé wọ́n sọ BBC ehun si ní gbọ́rọ̀ yẹn lẹ́jẹ̀ wọ́n bá rìpọ́tà sọ̀rọ̀ ń bi wọ́n pé ń kẹ́rù lọ ó ní à ẹ má bínú torí lẹ́tà táwọn rí yìí ẹ̀rù ń bà bí ìlú ṣe máa túnú ń gbà tẹ́ni tí ń gbèlú ò bá ṣe ń lù mọ́ ta lẹni tí ó pọn mi bí rí mọ atọ́là kànga kan tó dé tí ò rẹni ṣe kí ni tí ò rẹni pọ́n. wàkọ́sùrì mẹ́ṣíìd àtàwọn ìlú tó ga ẹ̀yin ará mọ́kàtí bẹ́ẹ̀ ń kọjá lọ wọ́n wá rí wípé àṣetọ́pàtọ́ba aláàfin sọ̀yẹ́ fún wọn pé mélòó nìlú yẹn ṣe bẹ́ẹ̀ rílé tó ga tẹ́ ẹ máa ń lọ ṣáàmù tẹ́ ẹ gba ìjọ ọ̀nà àdó àwọn sọ́ọ́lì ìwé bẹ́ẹ̀ gbàbẹ̀ ṣùgbọ́n náà ń gbà lọ́nà ìráàkì ń bẹ̀ ìgbà tẹ́ ń gba bẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ rílu yẹn kó tó ní kó túká ní ò bá wa tiẹ̀ wá yéèyàn rárá bàbá wa Sheikh Mahmood Jafar Adam rahim allah rahmatan wa sa ó ní bẹ́ẹ̀ yóò bá wa mẹlẹ́yìn táwọn ò bá ti wọn ṣèbá wa bá ti Egypt a sì rí haram faraoniya ilé tó ga ilé tí wọ́n ń kọ́ nígbà tí ò sí crane tí wọ́n máa fi gbé búlọ́ọ̀kù ẹ̀yìn báyìí làwọn ọmọ Israẹli fi kọ́ búlọ́ọ̀kù rẹ̀ kọjá ẹ̀yìn bọ́ sí ṣé lónìí ni wọ́n mọ búlọ́ọ̀kù kan torí kó jẹ́ lè jẹ́ bullet proof rárá dúrọ́ọ̀pù eléyìí kọjá ẹ̀yìn bọ́ sí torí pé báyìí ni èmi ò mọ irú símẹ́ǹtì yẹn ti rí irú símẹ́ǹtì o ó dó wọn wọn wọn ni yóò fẹ́ tó báyìí ní búlọ́ọ̀kì gangan kì í ṣe pé oníhò àwa là ń kó níhò pápá ọlọ́jà rí pẹ́ sẹ́ẹ̀mọ̀ pé lánàá ilé tàn bàbá wa kọ́ lánàá bó ṣe já lámọ̀ ó kọjá ìyẹn bọ́ sí Allahu akbar ah, à ń lùsì quality ó yá ilé yẹn kọjá pé ẹ yìnbọn sí ilé yẹn ṣe wá tóun ilé fáráòdì sí ti ń bẹ lórí ilẹ̀ bó o bá fẹ́ lọ o lè lọ bẹ̀ sábẹ̀rù ọlọ́run kó tó wọlé kó sì rántí ọlọ́run kó máa fara gbé nǹkan àwọn èèbó ń lọ bẹ̀ wọ́n wá ti sọ di Hollywood nsìn tí wọ́n fi ń ṣe fíìmù àbí tí ilé bá bàjẹ́ ni wọ́n máa fi ṣe fíìmù wà kọ́sìrì mashid kọ́sìrì farao níyà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dì sìn ẹ̀ gun ẹṣin tẹ́ ẹ bá wọ bẹ̀ láàárọ̀ ó dìrọ̀lẹ́kẹ́ a. Ah, pyramids mbẹ́mbẹ́ nínú nǹkan èmi méje tí ń bẹ láyé pyramids jẹ́ kan tí faraw kọ́ kò sí ń kó ni mo máa ń sọ ni mo ti rí búlọ́ọ̀kù lé tára ní ọ̀dà lé wa báyìí ọ̀dà ń tí àbí wọn ò o tí máa ń tí tí eruku ń sí wàá mú àmà sọ wàá ti òkè yẹn ẹ wàá rò ni. ibùn ìyẹn ní administrative block wa ní azari bẹ́sẹ̀ máa ń ṣe nù táwa fi kú ọ̀nbẹ̀ bí ọdún bíi méje wọn ò kún administrative block wa rí pé ẹja kùn lọ́dà rárá o wọn kàn ta àwọn báyìí ni wọn sì lù pẹ́pẹ́pẹ́ gbogbo dọ̀tí òun bá dékìní yóò bá tó di funfun padà torí pé real block ni bíríkì gangan lò òun náà ń pè bíríkì kìí tiwa yìí. Na'am. Àbí ìrìn ń wà fọ́sùn mi. Nǹkan bá dàda fẹ́ ká béèrè mẹ́ ni pé àwọn fẹ́ ń gbélé yìí dà. Àwọn fẹ́ gbénu lé yẹn dà. Àyẹ̀ sì rí kànga wọn, àwọn wo ni wọ́n ń pọn? Wọ́n ń pe àdúgbò kan ní kọ̀tọ̀míyà. Tá a bá lọ bẹ̀, a máa lọ rẹran lẹ́kọ̀ọ́ kan ni. Tá a bá wá lọ bẹ̀ ní kọ̀tọ̀míyà tí ì bá ṣe mistake. Àbí kọ̀tọ̀míyà ọ̀ ìlú mìíràn ṣètùn. Àdúgbò yẹn ni wọ́n fi kànga kan hàn wá wọ́n ní kànga tí Yusuf kó sínú ah, ah, ah, nǹkan mà dé o ọgọ́rùn ọdún mélòó kan sọ́gọ́rùn mélòó ó sì wà bẹ́ẹ̀ tẹ́ẹ̀rì kànga yẹn wà bẹ́ẹ̀. so tó túmọ̀ sí wípé tá a bá lè ráwọn orí pa yẹn léyìí tó súnmọ́ àwa náà ó yẹ ká mọ̀ wípé ilé gíga táwa náà kọ̀ ọ̀hún tá a bá múra bílé ó ṣe padà dínú o bílé ó ṣe kí ni wọ́n ní kọ́lé mi bílé adébísí àbẹ́sẹ̀ kí ni abẹ́kọ̀ kankan ni ilé adébísí ń bàdàn ní ìsìn ẹran àti àlùbọ́sà àti èlùbọ́ ni wọ́n ń tà wájú rẹ̀ mo kí bàbá wọn olóyè ọlọ́mọṣàjà rí i pẹ́ jazakumullahu khairan ó yá àlùbọ́sà ni wọ́n ń tà wájú lébo adébísí nídìí kan ọlọ́run adébàdàn díẹ̀ ńbẹ̀ àlùbọ́sà wọ́n lè tẹ́bá débẹ̀ ń sìn ẹ̀ bá ń bẹ̀ wọ́n ṣe clips kan nú ẹ̀ tán fi wọnú ilé yẹn kò sí pín tó ṣe lé yẹn kànga wọn bẹ́ẹ̀ àwọn tó gbé bẹ́ẹ̀ àtàntà ń lo kànga ńkọ́ ó yẹ kó yé wa àwọn náà lágbára tó àwọn náà ọjọ́ ká tẹ̀ díẹ̀ díẹ̀ gbogbo ẹni gbénu pílà àbógbénu palace ẹ má jẹ́ àgbàgbé pé inú ẹsẹ̀ mẹ́fà ni ó padà gbé o. wàbí ìmọ̀ àtọ́lá ti ń wà kọ́sìrì machine. àwọn olùmọ̀ ní wáìtí aláàbí lo kọ́sìrì machine ìyẹn ni pé àwọn èèyàn béèrè believe pé tílé bá ga púpọ̀ tí security bá wà òkè sótìyé kò ní jẹ́ kí ikú àbí kó tètè má wọn ọba aláàánú wà ń kún tún fi bùrú jù. àyínà máa tẹkùnù yòrèrè kún wọlé òtù wàláwò kún tún fi bùrú jù mú ṣàyẹ̀dá. àyínà máa tẹkùnù gbogbo mi tẹ wọlé wà ní àti ẹ ikú wà bá ni wàláwó kódà tẹ́ bá mẹ fí buruj báràjì náà máa ń pè bẹ́ẹ̀ báràjì fílà ńláńlá múṣà ìyáda gbogbo tẹ́ ìwọ lè fi ṣe ikú ó ṣe kí ni òyìn ò lè dí ọba dẹ́dà lọ́wọ́ ilé yẹn wà máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́ẹ̀rí pé nǹkan ò ṣẹlẹ̀ sí àwọn tó sì kọ́ ṣe kí ni wọ́n ti lọ. أفلم يسيروا في الأرض فتكون لهم قلوب يعقلون بها أو آذان يسمعون بها فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور أفلم يسيروا في الأرض gbogbo àwọn àyè tá a sọ yìí àkílódé tí wọn ò rìn lórí ilẹ̀ ṣé wọn ò rìn ní sáwọn èèyàn jáde ní àwọn èèyàn sà travel dáadáa yẹ̀sírù fìlábì kárìn pẹ̀lú ara wọn àtọpọlọ wọn náà kẹ́gbọ́ pọlọ wọn jáde wọ́n rí. pàtàkùn làlàhùn kùlùkùn ìyá ìlú nàbíhà. tọ́ba ilé rìn dáadáa tọ́lọ́wọ́ bá sànù wọn pàtàkùn làlàhùn kùlùkùn a jẹ́ wípé wọ́n ní ọkàn kan tí wọ́n lè fi ronú wọ́n ní ọkàn kùlùkùn àwọn ọkàn tí máa ronú tó bá wà pẹ̀lú wọn.

فإنها لا تعمى الأبصار Allah subhanahu wa ta'ala ní instead tó yẹ kí méjèèjì ó bí àǹfààní fún wa kò bí àǹfààní fún wa. fa iná àwọn tẹ́ rí yẹn látàmẹ̀lẹ̀ absorb kì í ṣe pójú wọn pọ̀ o wọ́n rí o. wàlákin ta'mal qulubul lati fi sudur. wàlákin kí ló ṣe wọn gangan ta'mal qulub ọkàn wọn téèyàn máa fi ronú ọkàn téèyàn máa fi tọpọlọ máa fi ṣiṣẹ́ ọkàn yẹn ti fọ́jú àwọn olùmọ́ni àṣẹ tọ́ba ní ọ̀ọ́ní làákàyè ẹ̀rí pé yàtọ̀ wá ní ọ̀ọ́ní làákàyè àti ọ̀ọ́rínúrò ẹ̀rí pé ó yàtọ̀ síra wọn ìkẹ́sì le jù kan lọ ká ní ọ̀ọ́ní làákàyè tọ́ba ní ọ̀ọ́ní làákàyè ó lè tún gbé síbi bẹ́ẹ̀ tí ò bá ti nínú rò wọ́n ní afọ́fún gbé mu ni torí pé ọkàn ò lè dá ṣiṣẹ́ ń ti ń fọkàn ṣiṣẹ́ gẹ́gẹ́ ní ọpọlọ kò lè dá ṣiṣẹ́ máa léèyàn lọ́pọlọ ọpọlọ iṣẹ́ ọpọlọ ọ̀tọ̀ ọpọlọ ò lè rẹguléètà rẹ̀ tọ́kàn ò bá lè ráàyè ṣiṣẹ́ tó sẹ́ǹsì sígínà sí tó yẹn bá ti wá lè fọ́jú ọpọlọ oníṣẹ́ kí ni. ló máa ń fà á tó máa ń jẹ́ kí ọkàn ọkàn ò fọ́jú àti ọkàn ó lójú pé Yorùbá ó máa sọ pé ah, ó lójú inú ni. Allah ó ní ó ṣe kí ni lójú inú rẹ̀ ohun tí wọ́n sọ ni pé ó yẹ kọ́kàn rẹ̀ ó lè sọ fún ọ pé báyìí kò yẹ kó rí báyìí lẹ́ẹ̀fì máa ráwọ̀ èèyàn yóò wọ ọsọ yóò de kóòtù yóò gbogbo tẹ̀yà máa ṣe tẹ́rì rí pé ọlọ́pọlọ ni fbs this a complete human being but sẹ́ǹsì rẹ̀ ò sí mbẹ̀ ọkàn ti fọ́jú. ولكن ta'mal qulubul التي في ṣ la máa fi bẹ Allah subhanahu wa ta'ala ó jọ májà fọ́jú inú torí pé ojú inú ó sàn jojú ta ìlọ mélòó ó burú mélòó mélòó ẹni tí ò tó lójú ta tí ò fi rí kankan àmọ́ àwọn kan wà ọkàn wọn ó rí ìnàjẹ ní ní mọ́kànjú gànà tiwa ìlọ ó sàǹfààní fáwọn èèyàn táwọn èèyàn rí ti ń ṣẹlẹ̀ bó ṣe rí wọ́n gbọ́ àti orí àtọ́gbọ́ ìkẹ́kọ̀ọ́ ṣe láǹfààní torí pé táàmù kùlù kí ni máa jẹ́ kí ọkàn pọ́jú sẹ́ àkọ́kọ́ rẹ̀ lẹ́sẹ̀ kàlá balrọ́nà àdá qulubihim máa dánú Allah subhanahu wa ta'ala ó nínú tí máa ń pọ́ ojú ọkàn téèyàn ò ní mọ̀ pé kí ni yóò dá mọ́ ó ní ẹ̀ṣẹ̀ torí pé téèyàn bá ti ń dẹ́ṣẹ̀ ó dàbí ọ̀dà dúdú ni tó ń kán sórí aṣọ funfun ẹ̀rí pé tó bá ń kán yóò máa spread tó bá ń kán yóò máa spread tó bá ń kán yóò máa spread yóò wá di wípé sọ́ọ̀rẹ̀lì múnkàrà màrúfàn aburú ò wá di dáadáa lọ́dọ̀ rẹ̀ taburú ò bá di dáadáa ó ní káwọn tá lọ káyà mọ́ káwọn á rí àṣẹ normal things kẹ ẹja pa àwọn eléyìí ó yẹ káwọn rò pé ẹ̀dá kò kí ni wọ́n ṣe tá a fi pa wọn náà ṣé àmọ́ pé ọkàn ẹ ṣe kí ni o wàláì ó ńlá gbọ́dọ̀ máa ṣiṣẹ́ lórí ọkàn àwọn èèyàn kíkálukú ó sì wá ọkàn rẹ̀ lọ pé ṣé mo sì lọ́kàn tí máa ronú ṣé mo lọ́kàn tó lè pe ọpọlọ mi padà pé ṣé léyìí sì lọ. ọ̀gbẹ́ mi tí ó pa tó pa ọmọ aláfẹ́sọ́nà rẹ̀ ramani ọmọ alápàtà yẹn nígbà tó ń plíìdì iwájú adájọ́ ibi tí wọ́n sọ fún un wọ́n wá bíi pé sóò lábúrò mi ó lò ní ó lẹ́gbọ̀n obìnrin ó lò ní ó lábúrò ọkùnrin ó lò ní wáyé tó ṣe lọ ọbẹ̀ kó ṣe kí ni kó pa. ṣe àmọ̀ pé wọ́n fẹ́ pè é ẹ̀rí pọ́pọ́lọ́ rẹ̀ tẹ́ bá rí owó ọjà làbíà ó ń gbénu lé a jẹ́ pé kí ló fi ṣe gbogbo kíní yẹn ọpọlọ àmọ́ ọkàn kọ́ kò sí. ojúmú rẹ̀ ti fọ́ tó lè òun nìkan dá ènìyàn ó dá ẹ̀mí rẹ̀ gbà ó sì kún bẹ́ẹ̀ ṣe máa pin ẹran ó sì yọ páàtì rẹ̀ ó yọ ọkàn ó lo tó fẹ́ lò ń bẹ́ẹ̀. ó sì gbé gbunduku lónìí kan ó sì lọ ṣe kíni ó lọ bò mọ́bì ka tó ẹ wò náà ọkàn ti fọ́ eléyìí là ń bẹ̀rù lára àwọn èèyàn tẹ́yẹ̀ bá máa mutí púpọ̀ ọkàn rẹ̀ ó máa kú ẹni tẹ́ bá rí tí máa mutí ọkàn rẹ̀ ó máa kú òní mà yóò máa lose ọkàn yẹn torí pé kò ní lè dánú rò ẹjọ́ kílódé wọ bàtà wáyìn náà kò ọkàn ti kú ìmọ́lẹ̀ tó máa ń wà ní ọkàn kò tí ń ọkàn yẹn ò lè rí náà tẹ́ ẹ bá wá réèyàn tó máa ń ka tó máa ń ṣèrántí Ọlọ́run ọkàn rẹ̀ ó máa báyìí ni yóò àwọn yẹn máa ń wo ẹ̀yìn gàga àwọn yẹn máa ń wo kí ni wọ́n máa ń wo ẹ̀yìn gàgà ìyẹn ni pé wọ́n ti rí mọ́ wàrà àlìjìdìrán tó wà wo rí pé bó ṣe sọ ni ó sì padà ṣẹlẹ̀ wọ́n wà wọ́n tún ní òye làgbà wò òye yẹn kì í sojú yìí so ojú inú ìyẹn ni pé wọ́n ti ronú ọkàn wọn ti fún wọn láwọn àgbọ́yé tó kọjá tàwa tò ní àwa tò ní gbogbo tó lè dámẹ́jì ọkàn ojú inú wa la máa ń ṣe ìwòkuwò ó máa pọ́jú ni yàbá ti rẹ́yìn kan ní Ramadan ó wá jòkó ti fíìmù òhò ó ti táwọn ọ̀dọ́ ó ti rò pé chip pé ẹ bá ń kílẹ̀ wá káàkiri náà jáde ó dàjò kó ti fíìmù ó òòrùn so tó wọ̀ yẹn ojú rẹ̀ ó máa fọ́ ni kódà tí ó ṣe lóore táyé kí a máa kò ní rí kò ní lè mọ̀ torí pé ìyẹn oníjó yẹn tó fẹ́ ṣe ọ̀lẹ́ rere ń bẹ torí pójú inú ṣe kí ni ti fọ́ kí ẹ̀ ti ń òkú lọ́kùnrin تَعْمَى الْقُلُوبُ الَّتِي فِي الصُّدُورِ. Allah subhanahu wa ta'ala ó ní wọn ò fọ́ ojú ta o ojú tó wà nù ọkàn tí máa jẹ́ kọ́kọ́ ló ṣiṣẹ́ òun ni fọ́ ọlọ́mọ kọ wá nìkan méjèèjì o náà. ربك كألف سنة مما تعدون ويستعجلونك بالعذاب إلى نبوة محمد ìkẹ́ẹ̀tọ́ lọ́lọ́ kó máa bá nígbà tó ń sọ̀rọ̀ yìí fún wọn pé ẹ ronú náà ẹ̀yin kọ́là kọ́kọ́ ó dá wá sọ fún Trump sí pé bàbá ronú náà ìwọ kọ́là kọ́kọ́ president kíni o Amẹ́ríkà náà àwọn kan ti lò ṣáájú rẹ. àwọn kan sì ni wọ́n mú Amẹ́ríkà àwọn kan ni wọ́n fún lómìnira agbára ikù dẹ̀ sí lọ́wọ́ rẹ bí o ṣe sí lọ́wọ́ rẹ lánàá tó dọ́wọ́ rẹ lónìí a jẹ́ wípé wà tílíkà àyàmù nùdà wílò abẹ nàìjíríàs agbára yẹn ọlọ́ọ̀bà aláàmà ń rotate ni kì í èèyàn kan so bó ti dágbé àwọn kan ti láyé rí wọ́n máa ń pa àwọn kan ní India àwọn èèyàn ni wọ́n máa Amẹ́ríkà lò so tí wọ́n dá lò wọ́n wá fún ẹ ti lò ṣáájú rẹ bẹ̀sẹ̀ yóò wá gbà kò ní gbà yóò ní kí la ṣe ni ń táwọn tànátànábì náà sọ fún èsì tí wọ́n fún ni wípé wàyà stáàjì lúnàkà. wo ìyàtọ̀ ní òde ǹgbẹ̀jọ́ dé ọlọ́mọdé àbáwọn sọ́hùn. a rí pété máa ń báyọ̀ sọ̀rọ̀ tó bá fẹ́ máa wọlé tí lọ ah, ọlọ́run mu ọ ẹ má jẹ́ ọlọ́run gbẹ̀sán lára yín ẹ má jẹ́ ṣe gbà ìyá gan ẹjọ́ dé ń sì yàstáàjì lúnàkà bìlà àdá. wọ́n máa sọ fún ànábì wípé ìyàtọ̀ sọ pé òde òun tètè dé. ولن يخلف الله وعده wọ́n ti wá gbàgbé pé Allah subhanahu wa ta'ala la yukhlifa wa'da àdéhùn rẹ̀ kò ní ṣe kíni kò ní ṣe pa rẹ̀ tọ́lọ̀ bá lọ́wọ́ mú yàn pé kò ní mú ẹ gbàgbé rẹ̀ la yukhlifa Allahu wa'da pé yóò fi hàn lẹ̀lẹ̀ yóò kúrò láyé lálábòsí ọlọ́run ní bí irọ́ ni wọ́n ní kò dẹ́dà àkàtí parí òkárí èèyàn kan ò sì ní lọ láì mọ́gbẹ̀sẹ̀ tó bá ṣe la yukhlifa Allahu àfi tọ́lọ̀ bá ní ó túbá lórí àkùn so lan yukhlifa Allahu wa'da ọ̀kan náà àwọn olùmẹ́ni lan yukhlifa Allahu wa'da àdéhùn ọlọ́run ni pé tí múmi ní bá ṣà ìdáláyé tó bá dálì kí á mọ ọlọ́run òun fi àna rẹ̀ jẹ́ lójú wọn tó ṣe láìda tó bá wá jẹ básìkò díẹ̀ ó wà ní ẹmu jáde ẹmu làlì jẹ́ náà lan yukhlifa Allahu wa'da tó rádéhùn tó ṣe ni. wà inna yawman 'inda rabbika ka alfi sanatin mimma ta'uddun. wa nínú suratul Anfal. wà á kọ́lu Allahumma in kana hadha huwa al-haqqu min indika fa'amtir alayna. wọ́n ti bá wí wọ́n lọ bá ànábì sọ̀rọ̀ wọ́n ní tó bá pẹ́ lóòótọ́ ni tó ń sọ fún wa fa'amtir alayna hijaratan minas sama má jẹ́ kó dòòrọ̀ omi mọ́ dòòrọ̀ òkúta láwọn lórí. àwẹ̀ ìtìnà bí àdáàbì nàlìm. àwẹ̀ ìtìnà bí àdáàbì nàlìm tàbí mú wá ìyà so ìyẹn túmọ̀ sí pé ìyá yẹn wọ́n rò pọ́dọ̀ ọwọ́ ànábì ló wà ó sì ní kò sí lọ́dọ̀ mi ní ìndì tó bá jẹ́ pọ́dọ̀ òun ni òun ò bá jẹ́ kí ìyá yẹn ó tètè jẹun àmọ́ kò sí lọ́wọ́ òun torí pé ó ń wo talẹ́ni tí ó tù bá ó wo lọ talẹ́ni tí ó lọ lára dàsìkò tó fi tí ò ó ní pé a máa ń fi ọjọ́ ayé tiwa a máa fi wé ọjọ́ ayé àsìkò lọ́dọ̀ ọba tó dá wa ó dẹ̀ yàtọ̀ síra wọn ó yàtọ̀ síra a rí i pé yorùbá ọlọ́run kójọba àṣà àwọn wa lẹ́sàn-án olóore dáadáa wọ́n ní bọ́ ọlọ́run kò yá ní kíni ìṣògùn ọdún kò yá lẹ́gbẹ̀rún ọdún <laughs> wọ́n kàn wò pé ń bọ̀ bẹ́lẹ́ lónìí à tó bá ti ìyẹn túmọ̀ wípé àwọn náà mọ̀ pé ń bọ̀ ọlọ́run àsìkò lọ́dọ̀ rẹ̀ yàtọ̀ sásìkò tiwa lọ́ba aláàánú wa inna yawma inda rabbika ọjọ́ kan èdè before Allah subhanahu wa ta'ala kàálì ìsáná ó dàbí one thousand years lọ́dọ̀ wa ni ọjọ́ kan lọ́dọ̀ rẹ̀ one kìlá pé one thousand years tó túmọ̀ pé tọ́lọ́mbá ní ń bọ̀ lọ́la kí lámọ̀ retí hun. one thousand years. àwọn olùmọ̀ ní ọjọ́ yẹn kì í sọjọ́ ayé ló ń tún sọ fún wa wọ́n ní ọjọ́ àlùkìyàmà ntọ́ba adẹ́dàá ó fi ṣèdájọ́ àwọn kan lóhùn ni ìjọ kan tó fi dájọ́ yẹn bí one thousand years ni àwọn kan ní rárá ntọ́ gbà lérò ni pé ìjọ tọ́ba adẹ́dàá yawma khalaqa Allahu sab'a samawati wal ardi fi sittati ayyamin ọjọ́ mẹ́fà tọ́lọ́run ló ń fi dáyé yẹn òun lọ́jọ́ tó ń rí fáṣí torí pé àyà mẹ́ta ní Al-Qur'an ìkan wà nù ìkan wà ní súrọ́tù sájídà ìkejì wà ní súrọ́tù ma'arij súrọ́tù ma'arij kí má bàa tẹ́kì táìmù wa anabi sallallahu alayhi wa sallam ó wá ní wàlúfúkọ̀rọ̀ wùmínà mùsùlùmí àwọn aláìní nínú àwọn mùsùlùmí tó bá jẹ́ nínú wa tá a jẹ́ mẹ̀kúnnù láyé tá a bá dálì kí á mọ ọlọ́run á wọ àlìjọ́nà ṣáájú àwọn ọlọ́láyé àwọn olówó á ti wà àlìjọ́nà bìnísì awali janna ní ìdajì ọjọ́ káwọn tó ṣe kí ni ká tó wọ̀ ìyẹn ni pé ní ìyá omi yẹn ìyẹn ni pé a ti wà lálẹ́ janna ní hamsina sana hamsomi àti sana jazakumullahu khairan a ti wà lálẹ́ janna ní five hundred years káwọn tó dé torí kí làwọn máa dúró ṣe àwọn máa ṣèṣirò owó wọn èmi ò ní ṣirò tí ń ṣe wọ́n ní òun làṣírí ànábì sallallahu alaihi wasallam pé òun ò fẹ́ tó lè dáhùn dúró rárá. <laughs> òun ò fẹ́ tó lè dáhùn dúró pé wá ṣèṣirò owó kan òun fẹ́ ìyẹn ní lọ́pàá tó jẹ́ pé ìgbà tí Allah subhanahu wa tó rán jìbìrìlù sí láti sọ́dà nẹ́bí ọlọ́run wọ́n ní jìbìrìlù fún ànábì ní options sí pé àtúrídù na malakan nabiyyan ka Dawuda wa suleiman tó wù ọ́ kó ọba àti o ọlọ́run bá a ṣe ṣe fún Dawuda àti kíni o àti Sulaiman ìyẹn ọ̀dẹ̀ ọlọ́run ọ sì wà lìjánà ufaddil an akuna abdan nabiyya ohun tó ń fẹ́ ni kí n jẹ́rú sí ọlọ́run kí n sì já nàbí ọlọ́run. torí àwa náà mọ tójú dáwúdà àti sùlẹ̀mánà rí ká tó kú láyé wọ́n lọ láyé lóòótọ́ wọ́n dẹ̀ ṣèṣirò sùlẹ̀mán sàmáyé ìyàwó tó ní more than nine hundred wọ́n ló wá sọ wípé òun fẹ́ súnmọ́ gbogbo wọn níjọ́ kan náà tí wọ́n sì bímọ kan tí wọ́n máa jagun sójú ọ̀nà ẹ̀sìn. ụwa sị nsha ala allah kò fi sí ìkẹ́kọ̀ọ́ òbí mọ́nu ti lọ́mbẹ̀ ni wípé àwọn èèyàn lọla ìlọ́lá àwọn onikama wa máa wà àlìjánà ọmọ àlìjánà ni wọn automatic tó bá nàbí ọlọ́run ni wọ́n ṣe. ìgbà tá nàbí ó wà kúọ̀ láyé la ma to fi Aisha dawo jọ anabi sọ ya Aisha tasaddaki bi arba dananir lọ fi lọ fi dírárì mẹ́rin lọ fi ṣe sàrà lọ fi ṣe sàrà tọ́rọ mọ̀ pé mi ò lè pa wọ́n àmọ́ ó ní máìlì ìwà lè dùnìyà ó ní kí ni tèmi àtàyé tẹ̀ ń wà kiri yẹn bó bá ṣe pọ̀ sílẹ̀ yóò ṣe ṣèṣirò ẹ̀ sí àbí torí pé ìṣirò tá a ń sọ yẹn ìṣirò wípé pípọ̀ yẹn kọ́ o ìṣiròbó ti rí ìṣiròbó lánàá ni ṣe ìṣirò bá a ṣe náà gan pé ọlọ́run bí ọwọ́ ṣe náà rárá o ti rí sọ́ọ̀sì yẹn gbọ́dọ̀ jẹ́ sọ́ọ̀sì ibi tó tún tí náà ṣe gbọ́dọ̀ jẹ́ kí gbọ́dọ̀ jẹ́ náà fẹ́yìn bá lẹ́ẹ̀lẹ́ tó bá pọ̀ àmọ́ ṣe o àmọ́ náwó lọ àmọ́ wọn يوما عند ربك كألف سنة مما تعدون نعم. وكأي من قرية أمليت لها وهي ظالمة وهي ظالمة ثم أخذتها وإلي المصير wa ka'ayyin min qaryatin Allah subhanahu wa ta'ala ó ní mélòó mélòó ìlú kan ó tó dá padà ìlú kan tó jẹ́ wípé amúlẹ́yìtù làá ó ń lọ ìlú yẹn o. wàyíyà bọ́ọ̀lìmán. wàyíyà bọ́ọ̀lìmán lọ́pọ̀lọpọ̀ ìgbà bá lo ibara kọ́ríà ìgbà míì tó bá lo kọ́ríà àyánu yóò sọ̀dọ̀ wà á yá náà yóò sọ kọ́rọ̀ yá tó ń àhàlì ha n tó gbà lérò ni pé àwọn tó ń gbé ní òlú yẹn gangan ìlú ò lè dá burú sí àwọn táwọn gbé ní ẹ̀rí wà ìyá ọlọ́ọ̀lì mà tó jẹ́ pàrọ̀ àlú yẹn jálábò sí. súnmọ́ àkọ́sùwà. súnmọ́ àkọ́sùwà máa wá gbá wọn mú nígbà tó ti ń lo ha yẹn yahudu ilà kọrìyà lèmọ̀tọ́ bá kọ́tẹ̀ alfil alismu sábì máa wá gbálù yẹn mú àtàwọn tó ń gbé bẹ́ẹ̀ ẹ mọ̀ wípé tí má fi ń bá wọn mú kì í ṣe pé mo pa wọ́n run àbó ń bá wọn wí wọ́n ti wá kú wọn wá lọ bìkan rárá o ìlàyé àlùmọ̀ṣíìr ọ̀dọ̀ òun náà náà ń padà bọ̀ wọ́n wàá ṣèṣì irúṣẹ́ wọn. Kùlìyà ayyúra náàsù innama ana lakum nadhirun mubin. Ìrẹ́ Anábìwá Mùhàmmad kúl sọ fún wọn gbogbo bí tó bá ti lo kúl bí jìbìrìlù ṣe sọ fún lòun náà ṣe ń sọ fún wa o ṣe àmọ̀ pé màmá ni sọ fáwọn èèyàn sọ yẹ ká tó sọ pé sọ fáwọn èèyàn káfí lè mọ̀ pé ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ rẹ̀ kọ́ ọ̀rọ̀ tí wọ́n pa aláṣẹ ni tí ò fẹ́ yí nǹkan kan nú ẹ̀ pé kúl sọ pé ayu anas ẹ̀yin èèyàn. Innama ana lakum nadhirun. Mi ò wá ṣe nǹkan kan lọ́dọ̀ yín. mi ò jẹ́ nǹkan kan níwájú yín mi ò ní sẹ́kàn tọ́lọ̀ ọba aláàgbélé mi lọ́wọ́ kọjá wípé ànàmọ́ ànàlákùn nàdírùn mùbí mo jẹ́ olùkìlọ̀ tó dẹ̀ clear nàdírùn ìyẹn ni pé ẹni tó wá lérí ó wá lérí ìgbàmú ọlọ́run fún yín tí mo wá ṣe nìyẹn ìláyà ọ̀kan ṣoṣo tó bá dẹ́dà dá lò tí bàṣírù fún torí gbogbo tó bá fẹ́ lò ó ní sọ ni wípé wàmọ́ arsalinaka ìlà mubashiran wa nadhira. méjèèjì ló máa ń lò papọ̀ mubashir ẹni tí ń fún yàn ní ròdùnú wa nadhira ẹni tó sì ń kìlọ̀ ìyà fún àmọ́ bí oníkúlé innama ana lakum nadhira. mo wá kì í nílọ̀ níbi ìgbámú ọlọ́run ni o tẹ́ ẹ bá lè kú òun bẹ́ẹ̀ ẹ ra àánú o tẹ́ ẹ bá kú òun bẹ́ẹ̀ ọlọ́ọ̀bà aláwọ̀ ẹ mú. والذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة ورزق كريم Fàlẹ́bìnà ṣẹ́ wá rí àwọn tán nígbàgbọ́ pẹ̀lú ìkìlọ̀ mi. Wọ́n wá nígbàgbọ́ lórí ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n wá tẹ̀lé. Wà á mi ló sọ ọ̀lẹ̀ hàt, wọ́n tún wá ń fi gbàgbọ́ yẹn ṣiṣẹ́. Ntí ó máa jẹ́ ẹ̀san wọn ni wípé gbogbo àṣìṣe tán ṣe ṣáájú àbáṣiṣẹ́ tí wọn máa ma ṣe yóò máa jẹ́ tiwọn màgìfírọ̀ tún àforíjìn. wà rízùkún láyé rízùkún kẹrìm tọ́bátàlì kìámọ̀ ọlọ́run aláàlóhùn ó pèsè kalẹ̀ fún wọn òun fún wọn ní àrízìkí kan àrízìkí wo kẹrìmùn tó jẹ́ ti ọ̀nà tó jẹ́ tàpọ́nlé àrízìkí kí ni alápọ́nlé ah, ọlọ́run bá mi tóbi pọ̀ ọba tó jẹ́ pòǹgàn lọ́bọ ọ̀rọ̀ ọba tó sì mọ̀ọ́rọ́ sọ ju gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ lọ tí Allah bá wá fẹ́ ròyìn àlìjẹ́nà ó wá ròyìn àlìjẹ́nà pẹ̀lú rizikun ìjẹ́ ẹ̀mú iná ìlò ìsẹ̀mí tó rọrùn pín táwọn tí wọ́n náà yàn. torí pé rizikù tó wà láyé kò sí kẹ̀rí ìmùnú ẹ̀ gbogbo ìjẹ́ ẹ̀mú tí ń bẹ láyé wàhálà ni. ó yá láàbùdàmí wàhálà wọ́n ní bó ṣe kò jẹ́ àwọn tó yẹ ká máa sàánú wà láyé àwọn tọ́lọ̀ ń gbé sípò ńlá yìí torí táìmù táwọn bá ń sùn àwọn òsùn tiẹ̀ àwọn máa ronú pé ha bó làwọn èèyàn o wọ́n tún pè wá o bàbá ẹ máa bọ́ ńlọrin o wọ́n ṣe kí ni. ẹ dákun ilé mélòó ni wọ́n mọ̀ wípé ṣé sísìláì tí wọ́n tàn bí ó tàn ìjọba wàá béèrè pé ṣé sísìláì sísìláì ti tàn wọ́n wà lópe ṣé màá rìn kiri lóru ni. tó túmọ̀ yìí pé gbogbo ń tọ́ bá ó gbọ́dọ̀ mójútó nínú ó tó kò tó lásìgbò tí ò bá tiẹ̀ yé wa dáadáa tó lórí wa àsìkò yìí yé wa ọlọ́mọ sábà lékun dáadáa rẹ̀ ọlọ́run Ahmed Tinubu bá fún ní gbogbo ẹ̀mí ọlọ́run torí pé eh, ẹ̀rù ń bà wá o wàláì mùsùlùmí ẹ̀rù ń bà wá o nínú tó ń gbé bà tẹ́rù ń bà wá ni pé wọ́n lè yìí a jẹ́ ń jó wọ́n làwọn ò ní já wọ́n ní ká gbàgbé muslim christian ticket <laughs> eh muslim muslim ticket ká gbàgbé rẹ̀ pẹ́ntì ó wáyé ní ìsinmi o kí ni o muslim christian ticket ah wọ́n rò pé wàhálà dé muslim muslim ticket yìí náà kí ló tó tẹ̀yìn rẹ̀ bọ́ wàhálà náà ni tí bàbá yẹn bá ń sọ̀rọ̀ báyìí àánú yóò sì máa ṣe ẹ rò pé ní gbàgbó yìí àmọ́ kò ṣeé ṣe nínú ẹni tí sì ń náwó àmọ́ wàhálà ń bẹ́ẹ̀ wàhálà tó pín ọlọ́run ló máa yí orú oògùn tí wọ́n máa lò lálẹ́ kó tó sùn níjọ́ tí ò bá rọrùn sùn báyìí wọ́n kàn gba lábẹ́rẹ́ ni hmm, bàbá ẹ sùn ó gba lábẹ́rẹ́ torí kò gbọ́dọ̀ mọ́ sùn kó má bàa collapse tó ẹ dákun ẹ sọ fún mi ayé òun náà mà nù bẹ̀tàlìjánà yàtọ̀ síbẹ̀ ó ní rísíkú tó jẹ́ pé ibi tó bá sùn sí ni wọ́n ti wá gbóúnjẹ wá bọ̀ Allah ọ̀rọ̀ mo sùn òun jí kásùbà wọ́n wá jí mi lójú oorun mo wá kásùbà tán mo tún wá lọ sùn kò wá kásùbà òun kọ́ lọ́rọ̀ tá à ń sọ. wọ́n yìí kásùbà ń bẹ̀rù wọ́n yìí ṣe kí ni wọ́n yìí ká ẹ̀ la <laughs> wọ́n yìí gbáwẹ̀ lọ́hùn inú tó máa ń jọni lójú òní pé gbogbo tó bá rọrùn tó dáa jù láyé tí a bá fẹ́ jẹ ẹ̀ náwó tó pọ̀ lórí ẹ̀ àbíkẹ́ wàhálà. wọ́n ní ah mo fẹ́ jẹ èso kan ah ọ ṣe wàhálà gan o ẹ lọ shoprite bóyá ẹ lè rí bíi méjì kílò rẹ̀ gan wọ́n níbi bíi kan wọ́n ń pe èso kan ní apàdà rántí ẹ̀ wọ́n ṣàdàlà pàtàkì lábìlà èso yẹn tẹ́ ẹ bá rí ojú ànàmọ́ wa ó jọ kí mo pè bí ànàmọ́ pupa lẹ́ẹ̀ pè kí dẹ́ sànàmọ́ wọ́n máa ń jú ìzì rẹ̀ ni wọ́n máa ń lé kí ni. ọmọ ju ìzẹ ni ó wá wọn ó wọn gan sẹ́mi táwọn ó kọ́ ànàmọ́ bíi mẹ́fà àjọ nǹkan kan sẹ́ni sí ògbàpò kan eléyìí bí ànàmọ́ lẹ́yìn ṣe fojú ìgbà ẹ máa ń kọ́ ànàmọ́ yìí tẹ́ ẹ bá dà sórí skéèlì fúnra rẹ̀ lọ́lọ́ yọ kalẹ̀ padà. má padà rántí o kọ ìṣàlọ ká tó kò bá rántí o. torí àǹfààní tó ń bẹ ń bẹ láyé tẹwá rírò èso yẹn tẹ́ ò bá wá jẹun tó dáa jù bẹ́ẹ̀ lọ lálẹ́ kìámọ́ ọlọ́run kò ní ṣe wàhálà rárá tó ti kùtù fún rúùfù igi gbogbo èso tá a kò tá a nàgì kan nù rẹ wà ní kíni tí wà nàgì kan pé ọmọ ẹ má ju kí má pàánù yìí rárá o àbọ̀ wàá gun kí sálámù wà má jẹ́ olórí igi mángòrò rárá ọ̀nà wọ́n báyìí kíni ọkàn tó o bá tún wá fẹ́ wàá tù bí ọ wàá sọ fún pé نعم لهم ما يشاءون فيها ولدينا مزيد لهم ما يشاءون فيها ń bá ń tu lọ ní pé rizikun torí àwọn tí ó gbé wá fún wa àwọn gan tó máa pọn wa lé ni pé ẹ má bínú ẹjọ́ ò ní sáàmù pé èèyàn lè gbóúnjẹ wá fún yàn àbó fẹ́ sáàbù yẹn ní nǹkan tẹ́ máa rò pé bóun ní ṣe ṣe ń rùn rùsùn rùsùn ìwọ́wọ́ rẹ náà bó ṣe ṣe dọ̀tí tẹ́ máa ń sáà gbóúnjẹ kalẹ̀ tí ìbá gbé torí ebi bó bọ́ ṣe múra ike òjò oúnjẹ ó ti ẹ̀wù yẹn jẹ. ẹ àwọn tó jápẹ́ hàn tí ó gbóúnjẹ wa tí ó sáàbù wa àwọn gan ti yóò yànjú oúnjẹ lọ. àwọn obìnrin wo nu ẹlẹ́yinjú ẹgẹ́ àwọn gan ti yóò yànjú oúnjẹ lọ. ká pọ́mìnrin ó bá jowú kó sátètè jẹun tí ó bá jẹ láyé tó ó bá jowú lálẹ́ kìámọ̀ kò ṣeé ṣe ó lè jowú lálẹ́ kìámọ̀ torí pé àwọn eléyìí ń pọ̀ ọjà kọ́bìnrin ó ṣe kí ni kò jowú lọ. wàrísíkún torí pé mú ọ̀nà wa a ti ṣe wàhálà láyé ẹ worú àwẹ̀ wọn ni wọn ni kùlú wọ́ṣírọ̀bù àníhàn bímá àkàlàkùnfìlẹ̀ àyàmì ọ̀rì. níbi ẹ máa jẹun ẹ máa mú torí ń tẹ́ ti tì síwájú àwọn ọjọ́ tẹ́ ti fi febi para yín lónìí ẹ máa jẹ ẹ máa bẹ̀rẹ̀ kẹ́kọ̀ọ́ tó ẹ máa jẹun o ẹ máa jẹun tó bá wù yín lọ kẹ́yìn ó dán wò láyé pé máa jẹun tó bá wù ọ lọ ọ̀rì pọ̀ pàdé tọ́lẹ́tì kò sẹ́ni tí ó kọ tó bá wo ṣúgà rẹ lẹ́yìn ọ̀sẹ̀ kẹta báyìí wọ́n ní bàbá ń fẹ́ mu yóò pa yín o àmọ́ kì í ṣe bí tàlìjẹ́nà kùlú wáṣírọ̀bù àníhàn oríire yín bìmá àsìláfún fíl àyàmìn xaàlìyà torí ẹ ti fà àwọn àsìkò kan fẹ́mi panú bẹ́ẹ̀ kó o bá gbàwẹ̀ láyé yóò gbàwẹ̀ nínú àlùkìyàmọ́ lọ àwẹ̀ wọn wà lè pọ̀ yóò ju àwẹ̀ tó gbà ní Saudi Arabia tí ò ráyè wọnú èsì lọ yóò gbàwẹ̀ nú òrùn ọ̀rọ̀ rẹ̀ ó bí ọ̀rọ̀ àgàtú tó báwẹ̀ lóko ni àgàtú tó ṣe kíni tó báwẹ̀ lóko ó wá fẹ́ kọ bí igba mẹ́rin nínú ọ̀ràn yanyan kò sí gbọ́dọ̀ mú mi bẹ́ẹ̀ lọ́rọ̀ rẹ̀ ó ṣe rí inú sàárẹ̀ ni ó omi omi ń bo ká ṣe ìfaradà ìfaradà níbi ìgbà ẹ wo tá a bá fẹ́ sínú ẹ wá ṣe máa rí ló bá rò pé ah kí n sì fẹ́ máa gbàwẹ̀ lọ́la tọ́lọ̀ ò bá tì ní kéèyàn rádùn rẹ̀ bẹ́ẹ̀ tá bá ti lé zip omi báyìí ẹ̀rí lọ́ra rẹ̀ pé ah, tí mo sì gbàwẹ̀ látàárọ̀ náà so inú yìí ó wàá dùn pé alhamdulilayi ibẹ̀ náà ni mùmí ni ó ti máa change àníyàn pé ah ọlọ́run sàrí tábàtẹ̀ tí wọ́n jẹ lọ́la báyìí ká wá múra sí i ó tún ti ṣe kí ni ó rìn níhu ìmọ̀ rẹ̀ nìyẹn ọlọ́mọṣà sí rọrùn fún wa. Àwọn ọmọ ìrọ̀tò wà ó láwọn tá à ń sọ yìí tí wọ́n nìkan ni ó jẹ́ magfiratun àforíjì wàrísì kẹrin àti àlìjánà tá a máa pààyàn lé mbẹ. والذين سعوا في آياتنا معاجزين أولئك أولئك أصحاب الجحيم والذين àwọn tó jẹ́ wípé sàáó fi áyá tìná àwọn òní mi tán máa ṣe iṣẹ́ tán máa ń ṣe sáàyù tán bá lèèyàn ṣe sáàyù ó ń ṣe wàhálà lásán sàáó fi áyá tìná wọn ò wá ní wàhálà eléyìí ò ní wàhálà kankan tó máa ń ṣe kọjá fi áyá tìná níbi ọ̀rọ̀ ọlọ́run ni wọ́n máa ń mọ́nú mọ́wọ́ bà kí la pé níbi ọ̀rọ̀ ọlọ́run náà máa ń mọ́wọ́ bà ìyẹn túmọ̀ yìí wọ́n máa twist ọ̀rọ̀ ọlọ́run báyìí kí náà fẹ́ ṣe ń bẹ̀ muhajizi wọn fẹ́ bọ ọrọ yẹn jẹ́ gbogbo àwọn tó jẹ́ pé ọrọ ọlọ́run manipulate ẹ̀ wọ́n twist ẹ̀ kó lè ṣe déédéé èròǹgbà wọn aláàní muhajizi wọn ò léròǹgbà mi kọjá wọn fẹ́ bọ ọrọ ọlọrun jẹ́ ọba láyé gbogbo àwọn tó bá jẹ́ pé nìyẹn, èrò jẹ̀hìm èrò náà ni wọ́n èrò náà ni wọ́n wọn ò ní ìmí ibi táwọn ó dé sí tiwọn inú náà jẹ̀hìm ni ọlọ́mọṣá làwọn bẹ̀. وما أرسلنا إلا إذا تمنى ألقى الشيطان في أمنيته فينسخ الله ما يلقي الشيطان ثم يحكم الله آياته والله عليم حكيم وما أرسلنا من قبلك من رسول الله سبحانه وتعالى آية ó fẹ́ fi ń tá pọ̀ nú àwọn ànábì ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run tán máa ń fojú kàn látọ̀dọ̀ ṣèitọ́n látara wípé tí ò bá lè tá bá gbìyànjú láyé láti manipulate ẹ̀ àwọn ànábì ọlọ́run wọn máa ń dà wọ́n láàmú náà lórí ọ̀rọ̀ ọlọ́run wọ́n fẹ́ try láti pé kán manipulate ọ̀rọ̀ ọlọ́run mọ́ wọn lọ́wọ́ tán máa ń sọ̀rọ̀ báyìí ṣèitọ́n ó fẹ́ kó sí wọn lórí ahọ́n pé kí wọ́n sàsọ nǹkan mí àtọ̀sí tọ́lọ̀ ń sọ fún wa lọ́ba aláàánú eléyìí tó ṣẹlẹ̀ sílẹ̀ ànábì yẹn ó ti ṣẹlẹ̀ náà ṣáájú fáwọn òjíṣẹ́ ọlọ́run tó ṣáájú ọ̀rọ̀ tẹ̀yí òun ló ń pè ní kí sọ́tìlẹ̀ dàrá ní kìlù wùlá ó ń gùn gan nínú sọ̀híhù Bukhari tánàbí ṣàlàyé rẹ̀ bó ṣe ṣẹlẹ̀ ọ̀tọ̀ ni tánàbí ń kà ọ̀tọ̀ ni táwọn èèyàn fẹ́ máa gbọ́ ṣe mà kéèyàn fẹ́ ẹ máa làwọn olùmọ́mọ́ sọ wípé àṣìgbọ́ kò tó kí ni o kò tá sì sọ ọ̀tọ̀ ni pé yóò máa sọ ẹ rí i pé wíwẹ̀ náà ló ń ṣẹlẹ̀ láyé lónìí àwọn tá máa ń gé clips àwọn àfa wọ́n wà bẹ́ẹ̀ ni wọ́n wà lọ gé láàrin gé lẹ́yìn wọ́n wà jù ta ẹgbọ́n tó sọ. wíwá bá wọn ò ní káwọn èèyàn lè ṣe follow up kí ló ń bá bọ̀ tó fi bá débẹ̀ wọ́n ti gé. lọ́rọ̀ tí o ṣe kí ni lọ́rọ̀ tí o dá. tòótọ́ túmọ̀ sí wípé wọ́n fẹ́ justify iṣẹ́ tán fẹ́ máa ṣe. kò dá sí tó máa ń fáwọn èèyàn tó máa ń ṣe wọ́n lójú ọ̀yìn débi irú iṣẹ́ yẹn kọjá ṣètọ́ nìlọ. òun lọ́ba aláàfẹ́ tó àṣírí rẹ̀ fún wa yìí. وما أرسلنا من قبلك من رسول ولا نبي إلا ààrán ṣáájú rẹ òjíṣẹ́ kan àbí kọjá nàbì tí ìṣe òjíṣẹ́ ibẹ̀ láti mọ̀ pé ìyàtọ̀ wà láàrin òjíṣẹ́ àti nàbì ó ń bò tí ní mímú rọ̀ṣúlé wà láàrin nàbì ká sọ pé mímú rọ̀ṣúlé ló bá ti dúró ni a ti mọ̀ pé kúlù rọ̀ṣúlé nàbì wà lẹ́yìn sàkúlù yín rọ̀ṣúlé àmọ́ gbọ́ ti lè mú rọ̀ṣúlù wá tó ti mú nàbí wá rọ̀ṣúlù sì ju nàbí yìí lọ. tó ti yé wa nàbí yóò wá ṣiṣẹ́ pẹ̀lú tírata fún rọ̀ṣúlù rọ̀ṣúlù yóò jó jìṣẹ́ yóò wá tún ní tírata yóò sì níjọ tiẹ̀. èèyàn kọ́kọ́ dà nàbí ọlọ́run kó tó dò jìṣẹ́ náà àmọ́ mi ìsìnkú sá nàbí má bẹ́ẹ̀ ni oṣù jìṣẹ́ àfẹnibá fẹ́ jíṣẹ́ àwọn òjíṣẹ́ ọlọ́run ó máa jẹ́ Allah òjíṣẹ́ òjíṣẹ́ Allah òun fàáfẹ́ rán ìlà ìlà tàmẹ́ná gbogbo ìgbà tán bá ti ń rò tán bá fẹ́ sọ̀rọ̀ báyìí. alùpàṣà ìbánu bí lẹ́rìí pé ṣe ìtọ́nu ó fẹ́ tọ́wọ́ bọ̀ lẹ́nu yóò fẹ́ jẹ́ wọn ó sì sọ alùpọ̀ ṣe ìtọ́nu fi òmùnìyà tì ọ̀tọ̀ ni tí ó fẹ́ sọ ọ̀tọ̀ ni táwọn yóò máa gbọ́. فينسخ الله ما يلقي الشيطان نعم ثم يحكم الله آياته فينسخ الله ما يلقي الشيطان àmọ́ bí ṣètọ́nù ṣe bẹ́ẹ̀ gbé sí lórí ahọ́n ẹ̀rí tó làwọn iléèbó máa ń pè ní slip of tongue tó jẹ́ pé ọ̀tọ̀ ni téèyàn fẹ́ sọ gangan ọ̀tọ̀ ni tó jáde lórí kíni lórí ahọ́n ẹ̀ ó máa ń ṣẹlẹ̀ dáadáa àdámọ̀ ọmọnìyàn ni ṣètọ́nù máa ń ṣiṣẹ́ lórí àlámọ̀rí yẹn tó abẹ́ kó jọ kó má jẹ́ kí ṣètọ́nù ó gbá hàn wá sọ Allah subhanahu wa ta'ala ó lé yẹn ó lè ṣẹlẹ̀ ordinary person kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ sáwọn ànábì ọlọ yàrá ni ànábì ṣe mistake ó wá sọ yàtọ̀ sí ní tó fẹ́ sọ rárá Allah subhanahu wa ta'ala ó preserve source ó preserve means kí mo pè source tí wàá yìí máa ń wá Allah preserve ẹ̀ wípé tí máa ń ti sámà bọ̀ tó ti yé ó ní ẹni tó ń ràn Jibrilul Amin wà ìnáwó lánàzàláwó mìíràn bíkà wà ìnáwó bí ìrúwùl àmín alákọ̀ọ́lì bíkà lítẹ́kù. ẹ̀rí ó wá fi rọ̀ṣúlùl àmín ìlà rọ̀ṣúlùl abdul àmín ẹni tó ránṣà nábì yẹn Jibril ó ṣe lẹ́ni tí kì í gba kì gba kí nǹkan kan òun intervene pẹ̀lú àlámọ̀rí mo ti máa ń mú bọ̀ sọ ìtọ́jú ànábì lọ ṣe mọ̀ pé nínú aburú tí ṣíà ṣe tọrọ Iran máa fi fẹ́ bomi síyàn lẹ́mìí alápá kan náà àwọn mùsùlùmí tán gbé Iran àtàwọn agbègbè míì tán wà Nàìjíríà wà náà bẹ́ẹ̀ tá sọ wípé Jibril ṣe mistake ni Ìmámù Àlí lọ́lọ́run rán sí ah, ṣe for twenty three years wá ṣe mistake for twenty three years wá dẹ̀ ṣe mistake so wọ́n wá fẹ́ raise Ali over anabi sallallahu alaihi tí ò dẹ̀ sọ bẹ́ẹ̀ fún wọn kò dẹ̀ rán wọn ọlọ́run mọ́mọ́ sẹ́rí ọ̀rọ̀ ó lé o ọlọ́run ni là wá o bá ń lọ bẹ́ẹ̀ tí wọ́n bá ń gbọ́ báyìí فينسخ ọba dada kó tó délẹ̀ yóò wá parẹ́ abrogate ma yulki shaitan ń tí fẹ́ káwọn èèyàn gbọ́n ثم يحكم الله آياته ثم lẹ́yìn ìgbà tó bá parẹ́ tán káwọn èèyàn má lè gbọ́ yuhkimu ayati yóò wá dáwọn èèyàn ó lè máa dájọ́ pẹ̀lú àṣẹ tọ́lọ́hún fẹ́ gangan. Wallahu alimun hakim. Wallahu Allah subhanahu wa ta'ala alimun ó nímọ̀ nípa ntọ́ nàbì fẹ́ sọ alimun ó mọ tó fi ránṣẹ́ sí akíìmùn ibi tọrọ kọrọ ti jáde náà ló ń wá tó túmọ̀ sí wípé àwọn èèyàn wọ́n máa fẹ́ rò pé bóyá nẹ́bì tó bá ṣe mistake ẹ̀dá ni ó ti yé tó bá gbàgbé ẹ̀dá ni bẹ́ẹ̀ kì í ṣe bíi wípé kó wá gbé kó sọ tí ò yẹ kó sọ wàhásọ̀tàn ìdáta alákà bìrìsà láti sàmà tó bá tiẹ̀ wá ní í ṣe pẹ̀lú mẹ́sẹ̀gì láti sàmà ànẹ́bì ò gbọ́dọ̀ intervene kò gbọ́dọ̀ sọ nǹkan kan tọ́lọ̀ ọba aláwọ̀ ṣe kí ni tí ò rán. ليجعل ما يلقي الشيطان فتنة للذين في قلوبهم مرض والقاسية قلوبهم نعم وإن الظالمين لفي شقاق بعيد الله سبحانه وتعالى ó ní kò sí tí wọ́n ń rò nípa àlámọ̀rí yẹn kọjá wípé lìyẹ́jà. ó jẹ́ pé tí ṣètọ́nù bá ti tìbọ̀ àwọn èèyàn báyìí yóò jẹ́ fitina tán yóò jẹ́ àdánwò. Ọba aláwọ̀ wa fi ṣàdánwò fáwọn wọn wulẹ̀ ń gba ọkàn wọn tẹ́lẹ̀. Ṣé ẹ mọ̀ wípé àwọn A gbọ́dọ̀ àwọn agbọ́dọ̀ sí kíni agbọ́dọ̀ consider àwọn ọmọ wípé gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ bá fẹ́ sọ ẹ wọ́ọ̀ṣì àwọn tó wà lórí ilẹ̀ o ẹ mọ tí wọ́n gbọ́yé o ó má bàa di pé ẹyọ kan tẹ́ ẹ bá ti sọ ni wọ́n máa gbé lọ o ẹ sì ní lè rí wọn pè padà mọ́ fitina ta yóò jẹ́ wàhálà fáwọn mùnáfìkínú àtàwọn owó tún ni. wàlùkọ́ sí àti kòlùmù. àwọn tó yẹ pé ọkàn wọn tún wá le tẹ́lẹ̀ ọ̀tọ̀ làwọn yẹn àwọn múṣírìkì وإن الظالمين لفي شقاق بعيد وإن الظالمين dájúdájú alábòsí لفي شقاق nínú ìbá ọ̀rọ̀ Ọlọ́run ṣọ̀tá ló wà لفي شقاق lórí ọ̀nà àánú tó tóbi ló wà tipẹ́tipẹ́ ẹ jẹ́ kí n fún alẹ́zàmbù tọrọ ìfìlẹ̀ yé wa dáadáa abẹ Allah subhanahu wa ta'ala àwa tá a jọ lọ́mọ kéwu ẹ̀sìn yìí Ọlọ́run jọ kó mọ́sá sàmìnà wa ó sàmójúkò fún wa àwọn àfọ àwa táwọn ò wájú náà ọba àlekèlọ tó ń bẹ lórí ilẹ̀ bá wa tọ́ wọn sọ́nà o bá wa fi wọ́n mọ̀nà kán má bàa lè sọ àwọn èèyàn nù àtàwa náà àwọn tí ò wá sí lórí ilẹ̀ gbogbo tí wọ́n ṣe mistake bá ṣàbójúkò fún wọn gbogbo wa la máa ń wo àwọn ayélujára gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí nísìn ọlọ́run mi ta ti ń gbọ́ nísìn báyìí bá a ṣe ń sọ báyìí wọ́n ti ń gbọ́ káàkiri ẹlòmíì ò wá nílé gbọ́ délẹ̀ ẹnu wọn bá ó ní wípé ṣé tí àwọn bá jí wọn ó jí àwọn jẹsàárì ni mo fẹ́ kí wọn náà gbọ́rọ̀ ìdáadáa torí tọ́lọ́n ọlọ́run bá ṣàmójúpọ̀ àwọn afọ àwa bá ṣàlékún tọ́sọ́nà fún wa táwọn bá jí wọn ó jí àwọn jẹsàárì ni táwọn bá wá jẹsàárì tán táwọn bá ṣe kí ni táwọn bá jẹsàárì tán àwọn ó tún wá sùn padà ìgbà táwọn bá jíun gangan ìgbà fẹ́ káwọn ò ká ṣùgbọ́n ìgbà ńlá ṣùgbọ́n gan tó ń tó bá àwọn èèyàn nínú jẹ́ tó jẹ́ káwọn ni pé bábà ṣe sọ̀rọ̀ yẹn bá àwọn ọmọ kíkan ń wo ni àwọn ìjàmbá kan ee tó tó tó nìyẹn o wọ́n tó tó ṣẹ̀mọ̀ rí pé ọlọ́run àmọ̀ bẹ́ ọ̀ àmọ̀ bẹ́ ọ̀ dákò sàmẹ̀nà wa àwọn èèyàn wa ń sọ wípé àwọn àfa tó ti ń àtàkì ni wọ́n ń lé mú tó ti yé àwọn èèyàn kí bàbá ó mọ̀ sùn yìí lè gbà kẹ́ jẹun bá mi ní ìsìn àwọn ni wọ́n jòkó ọlọ́mọsàjà rí wọn pẹ́ so táwọn bá jẹun tán ó ti yé n táwọn máa retí ni kí wọ́n ṣe kí ni tọ́ba láwọn fẹ́ relax bàbá dádì ẹ̀ tún ṣe kí ẹ̀ tún relax tásìkò àṣùbà bá tó a ṣe kí ni a jì í torí pé ọlọ́run ọba láti mọ̀ wọ́n pé ńgbà tára lé dáadáa wọn ò lọ mọ́ṣáláṣí àmọ́ ńgbà tọ́lọ́run dẹ̀ múdà kejì wá tá a bá kúrò mí àwọn yẹn rò pé wọn ni o wàláì àníwọ̀n kọ́ bẹ̀rẹ̀ ẹ̀rù ká tó kírun so wọ́n dẹ̀ yí àga wọn wọ́n dẹ̀ ṣe kí ni ti jẹ́ kí nǹkan ó rọrùn pé gbogbo ibikíbi tó bá wà ìṣesí kèsèsí tó bá wà ṣé kí ni sákìrùn bó bá ṣe rọ̀ ẹ́ lọ́rùn bó ṣe rọ bàbá wa lágége lọ́rùn kí wọn ó sùn díẹ̀ tán bá kí ni gbogbo èèyàn sọ̀rọ̀ ẹ wẹ́nu wọn bá tá a wà ń bì tí bá wá fẹ́ o èmi mo rò ó bẹ́ẹ̀ o ànábì ló sọ bẹ́ẹ̀ o sàbẹ̀ kan ọ̀rọ̀ àsọyán ṣe pàtàkì ó má dọ̀rọ̀ èèyàn má dàbí ọ̀rọ̀ agúnṣulódó tó ní gbogbo ibi tí n bá ti sọ tu sí ni ẹ máa gún ẹ rí i pé wọ́n gùn lẹ́nu olóòpá tá fi ń gún wọn lẹ́nu. wọ́n sọ sú ẹnu wọ́n fi ẹ̀kọ́ sọ ni pé area tí n bá ti fi su sínú odó gẹ́gẹ́ kí ni o ni ẹ máa gún wọ́n wá ń gbá wọn lẹ́nu ní ìsìn àwọn èèyàn wọ́n ń sọ èyí tó wá ń bà mí nú jẹ́ ó ní àwọn ajá wọn aláburú ẹ̀dá ẹ̀yin tí bàbá bá sọ̀rọ̀ kalẹ̀ ẹni ó lọ́rọ̀ kò sàsọyán ó dẹ padà ó sì jẹ́ pé gbogbo ọ̀rọ̀ tí ilẹ̀ máa rìvíw pé ẹ gbọ́ mi yé ni ara o ibi tọ́gọ́rọ̀ èèyàn bá wà aláta kápẹ́ńtà mẹkáníìkì bíríkìlíà onímímọ̀ ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ tí ó dá wa lálẹ́lẹ̀ tí wọn ò ní lè gbé yẹn. a máa ń báwọn èèyàn sọ̀rọ̀ ọpọlọ wọn bá ṣe rí ah ọlọ́run mọ̀ ṣeun àwa bá ṣe àdámà abdallah àlà lórí <laughs> àsìkò oorun ò ní tó kí bàbá má dá wà sí dúró àsìkò oorun ò ní tó kí bàbá wa sọ pé ẹ máa kírun lọ ẹ máa wọrí wọn ti bà wá nírun bí bàbá ṣe dàgbà tó wọn ní ó má ṣe wá sí mẹ́ngbà tí òun rọ pírẹ́sẹ̀ ṣe tó padà wálé ó tún padà ń tún tó ìgbà táyì wá fẹ́ sọ̀rọ̀ yẹn àwọn tọrọ wọn ń dùn wá àtàwọn táwọn gbọ́ táà ní mọ̀ táwọn yẹn náà ń sọ̀rọ̀ àwọn ah, bínú bàbá yìí ìbínú bó gbogbo ayé fẹ́ gbọ́ yín tó bá dẹ́ pé ń dàn tí ọ̀rọ̀ social media ò bá ti sí ni kò sẹ́ni tó ń ṣe wàhálà àwọn èèyàn ẹni tó gbé kálukú bá ti dòkó yàrá rẹ̀ báyìí ó ti gbèsè tí ó ti wò ó ti wò gbá ó ti wà kí ni wọ́n tún sọ lẹ́nìí àwọn èèyàn ó wà rò pé ẹni tí ò nírun kí tẹ́lẹ̀ ọ̀rọ̀ tí mo wá gbọ́ ọ̀gbẹ́ni kan wá múra kankan bíi olóní olójú kan ń ṣènáwó tó mo wá wò ó títí wọ́n wá rò pé ọ̀rọ̀ àwọn àfa ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n fojú tàná wò wọn ò mà pẹ́ sì ti kọjá ibi tó wà. àwọn olùmọ̀ọ́dẹ dúró kò sí àdíìsì kan ìwọ lọ wá lọ mú àdíìsì wa ọwọ́ fẹ́ justify ọfẹ́ support tí bàbá sọ àdíìsì yẹn jẹ́ ìta fún yín torí kẹ́mi náà bàbá sọ àbọ̀ ọ̀rọ̀. àdíìsì yẹn ó ní ó ti kọ́kọ́ kú àwọn àfa rẹpẹtẹ kíní kan ó ní àdíìsì ọ̀rọ̀ tí bàbá sọ yẹn ọ̀rọ̀ tó wà nù sọ̀yìn Bukhari àbí Muslim ni ó nítorí pé ó ṣẹlẹ̀ sí sàbẹ kan ó lójú ayé ànábì ló ṣẹlẹ̀ lójú sàbẹ ó ní sàbẹ wọn pè é Sọfwan bun Mu'tal al-Ashrami àní àkàdà bó ṣe rí nu ẹ máa wo sẹ́mọ̀ pẹ́ni tí ó bá jogún kógún ìtàkìtàn ni ó máa pa ó wá fẹ́ pàtàkìtàn ó níyàwó rẹ̀ wá fẹjọ́ Sọfwan ó wá ní ó ti gbé inú ó ń kànú tíra ni kò mọ̀ kẹ́mi náà ń wo èmi ò mọ̀ bẹ́ẹ̀ lómi ń èmi náà ń wo torí pé kò hádìsì yẹn lórí. Akhrajahu Abu Dawud wa kadhalika lil hadithi hunaka riwayatun ukhra hadithi yẹn tún ní chain of narration mi tẹ́lómi gbà wáyà tó sẹ́ni tó ló gbà yẹn. hadithi yẹn rẹ̀ ní kí sọ táwọn olùmọ̀ sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀. nígbà tí ó wàá sọ ó níyàwó sọ̀fùwánù lọ fẹjọ́ rẹ̀ sànẹ́bì ó ní rẹ̀ oṣù ọlọ́run wá fẹjọ́ sọ̀fùwánù sùn ẹ́ o ó nítorí wípé tó bá jẹun tán kì í jí kásùbà nígbà wo bá jí tóòrùn bá yọ ní sọfúnwánù máa ń o ètò ní bú wá ka àdìsí yẹn ó ní sọfúnwánù sọ wípé náà nù kọ́ọ́mùn náà nù àkẹ́dà ó láwa ìjọ kan báwa ṣe rínú àwa máa sùn tóòrùn bá yọ làá tó máa jí ó lànà bí wá ní àsìkò tí máa jíù náà làsìkò àṣùbà ṣé ó yá mo fẹ́ ká dìjọ gbọ́ ibi tó ti dúró nìyẹn afọ òsì kọ wọn ò kà yẹn àfa yẹn gangan ẹni tó lọ́rọ̀ ò ká ìwọ lọ́lọ́ kà wá láti justify àwa ni ó da wá wá ní súnmọ́tòsí ọ̀rọ̀ yẹn kéèsì mẹ́ta nìyàwó sọ̀fùwánù mú lọ́dọ̀ rẹ̀ ó ní sọ̀fùwánù tó rí yẹn ó ní mo wá fẹjọ́ rẹ̀ sùn ọ́ ó lákọ̀ọ́kọ́ ni pé ó mi nà mí ànábì ni orin ni ó lẹ́lẹ́kejì mi láwẹ̀ ànábì kejì ó lẹ́lẹ́kẹta kì í kásùbà lásìkò rẹ̀ bọ́ọ̀rùn ò bá yọ kì í ṣe kíni ó yẹ yára gbọ́ tẹ̀sílì sí wa ni sọ̀fúwánì ni ànábì wa ni ìrẹ sọ̀fúwánì sọ sọ̀rọ̀ tó sọ olórí mẹ́tẹ̀ẹ̀ta sọ ó ní dìbẹ́dà ara rẹ̀ ó ní bẹ́ẹ̀ ṣe rí yẹn tó ní mo máa nà ó mi ì ṣàdédé nà nígbà tí mo bá dé ni ó bẹ̀rẹ̀ ẹ̀rùn yẹ́kìrà àbí kìrà àti tó bá fẹ́ yan náà fìlà gbogbo àná máa àwọn obìnrin kan ńgbà ìbá wọlé lálẹ́ yóò ní ẹ̀dá kún sáré fẹ́ yan náà fìlà <laughs> látàárọ̀ ńgbà ọkọ̀ wọlé lẹ́yìn ìṣáì ló wá ní bàbá wàhálà wọn pọ̀ bàtẹ́ yẹn bá fẹ́ ṣèkínà wọn nìkan máa gbóúnjẹ wá látọ̀ láti gbóúnjẹ wọn sórí tébù àti bọ̀bẹ̀ kó má bàa tutù ẹ ti mọ gbogbo àwọn mẹ́sìn máa ń ṣe paparasi wọn. sọ̀fùwánù wa sọ wípé mo ti wọ́ ọ̀nù rẹ̀ pé kó má kà súrà tó gùn nígbà tí n bá wọlé. ó di mélòó òdì ni anábìrin ọ̀rí yẹn sọ. àwọn olùmọ́ni kìrá àti tó sọ yẹn kìrá ń tí mo bá kọ ni kó kà kó má kọjá bẹ́ẹ̀ owó ọ̀nà ẹ̀ lẹ́yìn òṣèlú àbí ó lẹ́lẹ́kejì ó lẹ́mí máa jáun láwẹ̀ ń jà láwẹ̀ ó ní wàhánà la amliku nafsi ó ní èmi tẹ́ rí ọ̀dọ́ ni mí ọ̀dọ́ langba mo wá lọ mo bọ̀ nírọ̀lẹ́ mo wá ló yá ó wá ó sì lè láì mi wa sọ pé sọ ọdún lẹ́yìn tó sọ gbogbo ẹ̀yin obìnrin ẹ gbọ́dọ̀ bi àyàfi kẹgbà yọ̀ǹda kí ni ọkọ yìí ó kẹlẹ kẹta mi ẹlẹ́kẹta rẹ̀ tó ní mò ń máa ṣe kí ni o mò ń máa ń sùn ó ní kò mọ̀ pé àwa nílé wa aláàárẹ̀ kan ti ń ṣe wa sákùlà ráàsùnà orí wa tá a bá jẹun tá a bá ti lè jẹun báyìí yóò rẹ̀ wá ni.

yóò kẹ́yìn lẹ́yìn ànábì ó wà nítọ̀ sọ́rí pípín kẹ́yìn lẹ́yìn rẹ̀ náà ó sì máa ń sáǹfààní lẹ́ẹ̀kọ̀ọ̀kan torí aṣọ táwọn èèyàn gbàgbé ẹni gbàgbé bàtà ẹni gbàgbé ìdà onímọ̀mọ́ kó lọ́yìn torí pé yóò pẹ́ jí tẹ́lẹ̀ alásùnbọ̀rọ̀ jí ni. so ìṣesí yẹn jẹ́sẹ̀ sí àárẹ̀ kan tí ń ṣe wọ́n nílé wọn. so bó ṣe máa ń ṣe nu oorun yẹn ló sùn lójó pẹ́ pípẹ́ rẹ̀ ló pẹ́ ànábì ti mọ̀ fún pípẹ́ tó pẹ́ yẹn lóorun tó sùn tó fi ń bọ̀ tí àwa Aisha fi lọ ṣègbọ̀nsẹ̀ ìgbọ̀nsẹ̀ tí àwa Aisha ṣe ìgbà tó yìí dé làwọn ọmọ ogun ti lọ làwọn ọmọ ogun ti kíni àwọn ẹni tí ó fa áúndàd ràkúnmí ìyàwó Aisha tí ilé sọ wà lẹ́yìn rẹ̀ òun rò pé ìyàwó Aisha wà mẹ́rin ó kàn fà lọ ni ìyá Aisha bá dúró pé ah ọmọ ogun ti lọ mo mọ̀ pé ńgbà tí wọ́n bá débùsọ̀ kan wọ́n padà béèrè mi wọ́n wà mọ̀ torí pé èlé mi ò lè dárìn sọ̀fùánù alásùbọ̀rọ̀ jì í <laughs>

ó ló mà mí kí n tó bojú ó nígbà gbèsè ń bọ̀ ó ń ju bẹ́ẹ̀ kalẹ̀ ó sì fara kúnmi rẹ̀ lọ́wọ́ ó ní kò sọ kankan lẹ́yìn kó sálámà sí mi ó sì dúró ọ̀rà kúnmi yẹn mo sì gún kò gún pẹ̀lú mi ó sì ń fà mí lọ. ibẹ̀ láti mọ̀ pé oorun yẹn náà ni sọ̀fùwánù sùn tó fi rí ìyàwó Aisha mú dání ó ti clear kó naam a wá rí i pé ẹni ajá wípé kò mọ̀ wípé háàbí kọ̀díyà àrọ kẹ́ǹsì ó sùn kó tó kásùbà exceptional ni it's not a general issue. àwọn tànàbì fún pé à tó bá rẹ̀ yín o ń gbà pé bí ṣe máa ń ṣe yín nù ẹ máa ṣe kí ni. so tẹ́yìn náà bá wà nù ẹ̀dá èmi o tí n bá ti dásùbà tán o tí n bá ti jẹun yín máa ń rẹ̀ mí sí i tí n bá sì ti lè sùn mí ilé dájí kẹ́ǹsì tó ní bẹ́tẹ̀ kí táwọn ẹja fi máa lórí lẹ́yìn mo wá ní a live

wọn ò sì náà wọ́n kó dúró ojú bá ń lọ ah láfa ojú bá ń lọ èmi náà wà ń sọ́ọ́dì rẹ̀ mo wá fún táìmù wallahi ìwúkùsùn ọmọ tá à ń sọ yìí tó bá délé kéwọn àti àbúrò rẹ̀ méjì àbúrò rẹ̀ sọ pé máa sùn wọn á wò pé rẹ ní àfàìfín báyìí ni ò ní sùn wallahi èmi fúnra mi wá rẹ̀ lọ tó bá ní ìmáàmù mi tó bá ilé mú mi tó bá ti ń jòkó báyìí yóò sùn bàǹbà tó máa harun sí ni abẹ́rẹ́ kí ni àfàìfín nǹkan bọnu màmá rẹ ní kò gbọ́ tó bá jẹ ìdajì bisikíìtì yóò sùn àbí kó má dénú rẹ̀ tó bá jẹ́rú àwọn èèyàn ń kọ́ ni sọ̀fọ̀ hàn. ọ̀yà kí lẹ́ mẹ́sàn pẹ̀lú àwọn yẹn. àwọn kan wá wà ẹ wọn ò gbọ́dọ̀ sùn ṣáájú yín kẹ́lá ni wọ́n sì lẹ́kọ̀ọ́ fún yín. kí mo wí ẹ̀ sùn ta ẹ̀ẹ́dẹ̀ kí ó dọwọ́ wa ká lè gbọ́rọ̀ ànábì yé sọ wípé irun ọba adẹ́dọ̀ ògùnyàn nírun afeni tó gbàgbé sùn ó gbàgbé sùn ó yẹ kó jí kò wá ṣe kí kò wá jí kì í yẹn yá ìwà كانت على المؤمنين كتابا موقوتا Ìrun ọba dada ni tá a ti fàsìkò sí ni kìtàbá mọ̀òkúta. Ń tá a ti fàsìkò sí ni ọ̀ranyàn ni wọ́n dẹ̀ ti fàsìkò sí fún wa. Àmọ́ bá dada fún wa lófin tó ṣe déédéé wa. Abẹ́ aláàmọ́ sàṣàmójúkú fún àtàwọn náà. Ó jọ kó tọ́ka wá sí tí ó dá. Abẹ́ Allah subhanahu wa ta'ala bàbá ọlọ́rọ̀ àjàgbó àti gbogbo bàbá bọ́ níjàgbó àtàwọn tán fọwọ́ rìn àwọn bàbá òye lóye tán wọn ọlọ́ba sàdárí ẹgbẹ́ lórí dáadáa ọlọ́ba àgbàyẹn lábọ̀ àwọn bàbá bá sábà bá gbà wọn lálejò ọlọ́ba sẹ́lẹ̀sán